nínú oṣù àbí ọjọ́ kọkànlá nínú oṣù sọ́fà ìjọra fourteen forty three eléyìí tó ṣe déédéé ìjọ kọkàndínlógún oṣù sẹpẹmbà míládì two thousand and twenty one ní ìlú sátínibí láti máa bára wa sọ̀rọ̀ nípa ọ̀kan nínú àwọn àwọ̀ àti ìṣesí eléyìí tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa kọ̀ fún wa ó sì pa wá láṣẹ ká jìnnà sí eléyìí tó ṣe pé pẹ̀lú jíjìnnà sí àti sísá fún náà láti jẹ́ mùsùlùmí gidi ọlọ́run ẹlẹ́dàá kó dákun jọ̀wọ́. kòsò ní kálukú wa ní mùsùlùmí gidi aljerima ọ̀ràn ajá nínú òfin ṣẹ̀ríà wọ́n ní onífẹ́ẹ̀lù mahdhuratin bish-shar'a. زجر الله تعالى عنها بحد أو تعزير ṣíṣe gbogbo nǹkan kọjá kọtọ àmọ́ tá a mọ̀ pé kọjá kọtọ àfi látara òfin Ọlọ́run ìdọ̀lú àìmọye nǹkan náà la máa ń ṣe tó ṣe pé kò burú kò bàjẹ́ lábẹ́ òfin Ọlọ́run táwọn èèyàn lè sọ fún wa wípé kọjá o ìwà yẹn burú ọba ló máa ń ṣùgbọ́n tó ṣe pé lábẹ́ òfin tọ́lọ́run àti ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí àwọn kọ̀dá kọ̀tọ́ kọ̀ọ̀bá mú ní tó ti kófin ṣẹ̀rí àlọ́tọ́ka sí pé kọ̀dá. tọ́lọ̀ ẹlẹ́dàá wa tọkọ̀ fún wa tó wá fi ìyà eléyìí téèyàn jẹ lórí ṣíṣe rẹ̀ tó fi lélẹ̀ pàtó àbí kò fi ìyà kan lélẹ̀ pàtó pé kí fi jẹ̀yàn lórí ṣíṣe rẹ̀ ìyà tí wọ́n fi hàn yàn létí ó fi eléyìí là ń pè ní jẹríìmá ọ̀ràn ajá eléyìí túmọ̀ sí wípé ṣíṣe nǹkan kan àìṣe nǹkan kan nǹkan ní òmu ni mà ṣe àbí ṣe ọ̀ràn ni àfi tó bá ṣe ike ṣíṣe rẹ̀ ọlọ́run ní kí wọ́n fìyà jẹni tó bá ṣe àìṣe rẹ̀ ó ní kí wọ́n tí ò ṣe wí ìgbà náà la máa pé ní tó ṣe àbó òṣè yẹn ọjọ́ ràn. tí a pè ju ẹni sìn. a rí i pé kéèyàn kan bá lọ ṣe zina nìsín tó sọ pé òun tẹ́tọ̀ ẹnu òun àti pé pápá gan àtòun àtòbìnrin táwọn jọ ṣe zina àsọyépọ̀ wà láàrin àwọn kó tó di pé zina ń wáyé àwọn sọ̀pọ̀ ọ̀daràn àní sọ̀pọ̀ ọ̀daràn nítorí pé ọmọbìnrin kan kì í malẹ̀ lásán o a sì ní sọ̀pọ̀ ọ̀daràn nítorí pọ́bìnrin tó bá lóyún kì í ṣèyàwó rẹ̀ lásán o kì í sì ṣẹ́rù rẹ̀ ṣùgbọ́n àwọn sọ̀pọ̀ dáràn lédè tá a pè jáde lẹ́nu yun látàrí wípé ntòseyún ò ní farare lọ àìní farare lọ́n ni ló mú kí sẹ́ẹ̀rì ọ jẹ́ ọ̀ràn. ìbẹ́ẹ̀ náà ti mà tí wọ́n bá ṣe zina tó bá yẹ kó a máa lo òfin ṣẹ́ríyà ọwọ́ ajẹ́ni tó yẹ kó ti níyàwó rí abo ti lọ́kọ rí òfin ọlọ́wọ́n bá sọ pé ká sọ lóko títí tí ó fi kú fẹ́ràn pé ìyá kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ sànù wà kò ì tí ì níyàwó kò ì tí ì lọ́kọ rí lọ á ṣe zìnà òfin ọlọ́run sọ pé yọ jẹ gbọgọrùn á tún wá gbé jìnnà fún ọdún kan ìyá ni àjẹ pé wọn ní lágbájá dáràn bẹ́ẹ̀ ni ọdá torí pé n tó ṣe yẹn wọn à ní fi sílẹ̀ kọ lọ láì jìyà ìtumọ̀ akọ dáràn ni. èèyàn kan ò ṣe sọlẹ gbogbo ọ̀nà tí èèyàn gbà pé èèyàn ti di ṣe sọlẹ iná la gbà ṣùgbọ́n takú wọn lé ó lòun ní gbọ́ òun ní gbà fẹ́ẹ̀mọ̀ pẹ́ni tó bá ṣerú rẹ̀ náà ní ìsinyìí àìṣe sọlẹ ti yẹn a ní tìtorí pé kò ti sọ láti lásán sọ kó ti dọ̀daràn ṣùgbọ́n àwòjẹ àìṣe sọ láti ti bí ìyà ìyá tó sì bí fún náà ní pé wọ́n ń sì torí rẹ̀ wọ́n pa ẹ dákú wọ́n nà ní kòbókò wọ́n gbé pamọ́ fọ́dún kan àti wọ́n pa èwo lọ́pọ̀ jù níyà wọ́n pa nì ajẹ́pọ̀ ọ̀dá ọ̀ràn ọ̀ràn ńlá torí rẹ̀ ntòsí àti ntòsí tó bá ṣe ṣíṣe àtà ìṣe rẹ̀ bíyà ilé ìtọ́lọ̀ ni kí wọ́n fi jẹni tó bá ṣe bẹ́ẹ̀ ní ìyà pàdó àbí ìyà tó ṣe kí adájọ́ tó dájọ́ ní ó pè búburú ìyà bẹ́ẹ̀ kí fi jẹ olú olúwa rẹ̀ lórí ọ̀ràn tọ̀dá àsọ̀pọ̀ dáràn torí rẹ̀ oníṣìí náà dáràn ni o bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ń parọ́ zìnnà mẹ́ni tí ọ̀ka mórí zìnnà ọ̀daràn ni o bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé mutí ọ̀daràn ni o ẹnìkan á mutí wọn á fi ọwọ́ ọ̀daràn yìí oríkó ọ̀ràn wo lọ dá a ọ̀daràn nítorí pọ́sí tó mu yẹn tó ẹ̀ kàn lò fi ṣẹ̀rí à wàá jẹ gbọ́gọ́nì. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ń jalè ọ̀daràn ni torí ìyàtọ̀ ni kò fi jẹ́ olè ó náà ni kò gbé ọwọ́ rẹ̀ ọ̀daràn ni bẹ́ẹ̀ náà ni dánadáná ọ̀daràn ni ajínigbé fi gbowó ọ̀daràn ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe yí pé wọ́n jọ lọ kóra wọn jọ pọ̀ lẹ́bí àpò pọ̀ láti domi àlàáfíà àwùjọ rú ọ̀daràn ni lábẹ́ òfin ọlọ́run ẹni tó lé mi ò ṣe ìsìláàmù máa ìṣe kèfèrí lókù tó ń fẹ́ ṣe ọ̀daràn ni lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹni tó pààyàn ọ̀daràn ni ẹni tó ṣèyàn léṣe ọ̀daràn ni gbogbo eléyìí àwọn ọ̀daràn ni ẹ̀ lábẹ́ òfin ọlọ́run àwọn ọ̀ràn tó wá ń bẹ fẹ́ẹ́ gbogbo àwọn ọ̀ràn tá a sọ síwájú yẹn àwọn ẹ̀yà tí wọ́n fi jẹni tó bá dárú rẹ̀ ó ti wà ń lẹ́ pàtó tí ò sì yí padà àwọn ọ̀ràn tó wá wà tí yẹn bá dárú rẹ̀ adájọ́ tí ọba adájọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà oní ó pè búburú ìyà tí yẹn jẹ bí kéèyàn máa jẹ wéèlè òun ló ń jẹ nítorí pé ó máa ń yáyàn lówó gbèlè bẹ́ẹ̀ náà ni òun ló ń san nítorí pé owó èlé ló máa ń yá ó ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń gbowó èlé ni àwọn làwọn alákọ̀wé tó ẹ pé wọ́n ń kọ̀wé bá ti ṣe ń yáwó èlé àti bá ti ṣe ń san àwọn ẹni tó lọ jẹ́rìí sí owó èlé tí wọ́n fẹ́ gbà tí wọ́n fẹ́ gbà tí wọ́n fẹ́ yá àwọn náà dára ni wọ́n lábẹ́ òfin ọlọ́run nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onílànà allahu akila riba. وموقلة وكاتبة وشاهدين وقال هم سوا من رواية الإمام مسلم قل أن سنجاويل ọlọ́run láàánú rẹ̀ ẹni tó fún tó fi jẹ́ ọlọ́run láàánú rẹ̀ ẹni tó kọ́ ọlọ́run láàánú rẹ̀ àwọn ẹlẹ́rìí méjèèjì tó wá jẹ́rìí sí kó tó di pé wọ́n gbowó èlé lọ́wọ́ ara wọn ọlọ́run láàánú wọn àwọn márààrún sáwà anábì ni wọ́n dọ́gba. ẹnìkan wá ń jẹ owó èlé àwọn ń lò fún ṣẹ̀ríà lẹ́yìn ìgbà tá a ti sọ pé má jẹ wéèlè ó ń takú wọn lé olówó èlé náà ló wọn máa jẹ ó ti dáràn nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí ìyà kan pàtó tí wọ́n ní kí wọ́n fi jẹ́ ṣùgbọ́n tàzíìr wà ìyà tí wọ́n fi hàn ní létí ọ wà tẹ́lẹ̀ ìbáyé wa lẹ́yìn náà ni ká máa bú yàn ìwọ sọ pé ìwọ ògbẹ́nu rẹ bálágbá fọ̀ o lè sọ̀rọ̀ sẹ́nikẹ́ni bó bá ṣe wọ̀ ọ́ sákàtàkà àti pé mímì kan ò ní mì torí pé olúwa ló fọ̀rọ̀ sí ọ lẹ́nu ibi tí wọ́n ti wọ̀ ẹ́ ló lè gbé ẹnu ẹ̀ torí pé wọ́n fà lẹ́nu tiẹ̀ tọ́ a lọ sọ̀sọ̀kúsọ̀ ń wéwèé kúwèé ó ń bú àwọn èèyàn tó fi ṣẹ̀rí àbá wà ọjà ìyà ọ̀daràn ni wọn náà ọ̀daràn ni ọ ìyàtọ̀ wa jẹun adájọ́ ni ó pè búburú ìyàtọ̀ jẹ kò sínú alukurani pẹ̀lú ìyàbá yìí nìkan fi jẹ́ ọ kò sínú súnà pẹ̀lú ìyàbá yìí nìkan fi jẹ́ ọ adájọ́ ni ó pè búburú ìyàtọ̀ wọn fi jẹ́ ọ a sì dúpẹ́ fọlọ́ pẹ̀lúta kíní bí àwọn èèyàn búra wọn fáwọn dada àdúpẹ́ ìlú àwọn àjẹkùbọ̀ sàábé nígbà tá a bá pàdé lọ́nà ọlọ́kadà tó mọ́tò bóòlù ṣe wọ ọ̀kadà yẹn àwọn fẹ́ kó burú fún yẹn àwọn èèyàn sọ bẹ́ẹ̀ sàti sá àdúpẹ́ fọlọ́ tó nígbà tí àwọn èèyàn bá ti dá a bá o àbúrò á sọ pé á jìyà nítorí pa abú yẹn àwọn ìlú bomi irú ìṣẹ̀lẹ̀ ń bá ti ṣẹlẹ̀ bá ti yà ká yẹ kí ló ṣe táwọn ẹ̀yà ṣe gánà ẹ lẹ́yìn tí wọ́n bí wa tá a dé yìí àwọn làwọn ń fi ègbú lọ dojúmọ́ tó dáadé òkúkú dáadé ọba ti dáró ẹ̀wò tí wọ́n bá ti fi ọjọ́ kun ẹnu ẹ̀ wàá mà sí kó ń jà mí. bẹ́ẹ̀ náà ni ká máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ ẹ̀ sọ wọ́n kúdúrú ẹ̀ tó wá yín ṣe àìwọ náà lè kó nǹkan kalẹ̀ ní. ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ọ̀daràn lábẹ́ òfin ọlọ́run. nítorí pé láàánú Allahu rọ́ọ̀ṣì wal murtashi. ẹni tí ń jẹ́wọ́ àbẹ̀tẹ́lẹ̀ àti ẹni tó fún ọlọ́run láàánú ẹ̀wọ̀n. lábẹ́ òfin ọlọ́run tó máa ń lo ṣẹ̀ríyà ó yẹ kéèyàn àmọ́rú ìyàwó lè yọ jẹ pàtó ìyà dáadáa tó bá rí kọ́ yẹ kéèyàn jẹ ni ẹ̀rí pé nàìjíríà ti wá ń bí àwọn èèyàn oríṣi méjì ni wọ́n pín sí ẹni tí ń jẹ wéèlé ńgbà kan tó náà ṣe ń sàǹgbà mi ó rí i pé gbogbo kálukú lọ́gbàrò méjèèjì ọ̀ ń san ìwọ náà ń gbà gbogbo ń tẹ́bá fẹ́ sí wọ́n ní tẹ́ bá ti san kankan ẹ̀ ní rí gbà tí wọ́n náà bá débi sẹ́ẹ̀tì ẹ̀wọ́n náà gbà á kọ́dọ̀ ó fi dórí àwọn tíṣà láwọn ilé ẹ̀kọ́ àwọn náà ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ kọ́nà ẹlẹ́dàá wa kó ṣàánú wa tí a bá wo dáadáa a rí i pé ọ̀ràn ajá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó máa ń bẹ nínú nǹkan jẹ́ ìjọsìn ó sì máa ń wọ inú nǹkan jẹ́ ìṣesí ojoojúmọ́ tí ń bẹ láàrin èèyàn sọ́mi èèyàn àwọn kankan bẹ tó pé lábẹ́ òfin ọlọ́run téèyàn bá ṣe ó ní í ṣe pẹ̀lú ìjọsìn ẹni tó bá ṣe irú rẹ̀ wọ́n pè lọ́daràn ẹni tó bá ṣe irú rẹ̀ wọ́n pè lọ́daràn bí ẹni tó ṣe pé ó pa sọ̀láàtì sí kì í ṣe sọ̀lá fala saddaqa wala salla walakin kazzaba wa tawalla ẹni tí kì í ṣe sọ̀lá ọjà tó pọ̀ dára ni o wọ́n á béèrè wọ́n ní ẹjọ́ kan ẹjọ́ àwọn léyìn àwọn èèyàn àwọn kan bàbá máa ṣe sọlẹ́ àtúgbọ́n ẹ̀kan lọ́sẹ̀ ní ní gbogbo ọjọ́ jùmọ̀ à ṣé mùsùlùmí náà lápè bàbá ni àbí tí wọ́n ń ṣe yìí ti yọ wọ́n kúrò nínú Islam àkọ́kọ́ náà láì fàsìkò ṣòfò ọ̀daràn bàbá yìí nítorí pé kí là ń pè lọ́ràn ìjọ ẹbí tí mo bá ṣe àbọ̀ ọba pàṣẹ ó sì torí rẹ̀ jìyà ilé ìtọ́lọ̀ ti là kalẹ̀ àbí ìtọ́lọ̀ ní káwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam kó pè gbogbo rẹ̀. ẹ̀yin sì ti màgbé nínú òfin ọlọ́run wọn á máa pààyàn nítorí pé èèyàn papọ̀ láti ẹyọ kan sí lẹ́yìn ìgbà tá a bá pàkíyèsí rẹ̀ lọ síbi kọ́ máa ṣe tọkọ̀ jálẹ̀ káàdì ṣàlàyé fún lóríṣiríṣi tọ́takú wọn lé tó lòun ní ṣe wọ́n lè ti torí rẹ̀ pa bàbá tó wá jẹ́ pé júmọ̀ àjẹ́ndì mùsùlùmí ni tí kìí ṣe sọ̀láàtì rárá rárá eléyìí ní ntẹ́nu àwọn olùmọ́kòlè lórí nípa ọ̀daràn ni ọ̀daràn ẹ̀wẹ̀ ọ̀dájú pé yóò jìyà nítorí ọ̀ràn tí ń dáhùn ara àyàtọ̀ wà ńlẹ̀ fẹ́ni tó bá dárú ọ̀ràn bẹ́ẹ̀ ni kí wọ́n pa nítorí pé kò máa sin lọ àjẹ́ pé sọ̀láàtì tẹ̀ ṣe àbí nídàkúrekú ó ti mú ọ di ọ̀daràn sọ láti ṣe é ṣeun àfi láti júmọ̀ àti júmọ̀ ó ti tọ́ di ọ̀daràn eléyìí ṣe é ṣe àfi látọjọ́ ọdún tọjọ́ ọdún ó ti tọ́ di ọ̀daràn nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa pa wá láṣẹ ká máa ṣe khamsu salawatin fil yawmi wal layla sọ̀láàtì àkókò márùn-ún lóru àti ọ̀sán ojoojúmọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí èèyàn zakat ọjà tó pọ̀ daran ló ná o nítorí pé àìmọ̀ ayọ̀ zakati yẹn òun náà pè fún ìyà eléyìí tó ṣe pé ṣeré àníká fi jẹrú olúwa rẹ̀ àwọn kọ́ àkọ́kọ́ gba zakati lọ́wọ́ rẹ̀ tipátipá sáàsì gba ìdajì sáàgbàdajì dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ àbá àmì ìgbà lọ́wọ́ rẹ̀ eléyìí ọ̀rọ̀ oríṣi méjì wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ó túmọ̀ sí pé ẹni tó bá gbé bẹ́ẹ̀ ọ̀daràn ẹ̀ ti lówó ti pẹ́ ìdí ẹgbẹ́ yìí náà lọ sí hajj ẹ wá kọ̀ láti lọ eléyìí náà pè ní lọ́daràn torí náà rọ Umar ibn al-Khattab radiyallahu anhu ọlẹ́yìn bá lówó tó fi lé lọ sí hajj ó sì ní nǹkan eléyìí tó lè pa létè ní nǹkan ààbò àti tí ó lò tó bá lọ sí hajj tó wá kọ̀ láti lọ sí fẹ́ hajj yẹn kò fún un dukọ́ tẹ̀sà lọ láàrin kókó ní ọ̀húndú àbí kókó ní nàṣọ́ra àìlè ìbòrú jáì torí ẹ̀ àwọn ọ̀wọ̀ ọ̀ràn dá ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ibi ká dínà sí tí ẹ̀ máa ti ń dáhùn tí ẹni tó fi sọ̀ láti sílẹ̀ tá a sọ yí pé àwọn olùmọ̀ọ́kọ́ kò ikú ọ̀daràn lónítọ̀ èso tún á tẹ̀wọ̀n òun náà ní pé tó o bá fi sọ láti sílẹ̀ kò bá jẹ́ jọ̀húdẹ àbí kẹsẹ̀lẹ̀ ní wọ́n ti hàn owó náà ètò tó gbajúmọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà ní pé kèfèrí ni bóyá nítorí pé ọgbà pé sọ láti bẹ́ẹ̀ ní Islam àbí nítorí pé ọgbà pé bẹ́ẹ̀ ní Islam ṣùgbọ́n òròjú àti ìmẹ́lẹ́ òun ló mú ọgbọ́n máa ṣe ètò tó gbajúmọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé ó ti kèfèrí. àìsí màá pẹ́ńbà ti paṣọ láti ti bẹ́ẹ̀ wọ́n pa ni èèyàn dọ̀dá ara ni. ẹ rí ọ̀ràn dídá yẹn ó léwu púpọ̀ nítorí pé ọ̀ràn tí yẹn ń dá ó lè sọ̀rọ̀ ẹ̀ di kèfèrí gan gẹ́gẹ́ bí sẹ́ni tó paṣọ láti tì í túbẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون tẹ̀rù igbá fi àwọn ọ̀daràn ṣe dọ́gba ni pẹ̀lú àwọn mùsùlùmí èsì tẹ̀ dájọ́ kẹjọ. ìyẹn ni pé kí kọjá mùsùlùmí àfi kọjọ́ dàrú ó sì dájú pé àwa àfẹ́jọ́ dàrú ìdínú tá a fi jẹ́ mùsùlùmí àwọn ọ̀fẹ́jọ́ dàrú ìdínú tá a fi ń tẹ̀lé ta nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìdínà tó fi jẹ́ pé kó tó pe sọ láti gan lómìn wa ti dé mọ́ṣáláṣí ẹni ó sì pẹ́ jù nínú wa lẹ́ni tó fi pé ọgbà sọ láti pípé dé mọ́ṣáláṣí àwa kì pa sọ láti tì àwa kì í fi sọ láti ráàlì nítorí pé a fẹ́ sórí rẹ̀ a wà lìjẹ́nà kọ́lá ẹlẹ́dàá wa kó ṣe wa lọ́mọ àlìjẹ́nà. a rí i pé ìwà ká máa dáràn ọwọ́ pọ̀ láwùjọ wa látàrí pé àwọn èèyàn kẹsìn fún àwọn èèyàn fọwọ́ jákútẹ́ wọn fi mẹ́sìn bóyá ní tó ní í ṣe pẹ̀lú àárín ọmọ èèyàn àtọ́lọ́ni àbó ní í ṣe pẹ̀lú àárín ọmọ èèyàn sọ́mọ èèyàn ìwà ń dáràn ọ̀pọ̀ jọjọ nínú tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa lónìí nínú wa ọ̀ràn dídá eléyìí tó wọ́pọ̀ láwùjọ ọmọ èèyàn eléyìí tó ṣe pé tí wọ́n bá ti ń ṣe dandan dandan gbọ́dọ̀ dènà sí o sì gbọ́dọ̀ rí sá òun náà ni ìwà ká máa pidán ìwà ká máa pidán nínú wọ̀ràn dání nítorí kó fi ṣẹ̀ríyà ó sọ pé uqtulu kulla sahirin wa sahira ẹ pa gbogbo òpìdán lọ́kùnrin ẹ sì tún pa gbogbo òpìdán lóbìnrin torí pé ìwà ká máa pidán ọ̀ràn ńlá gidi ni nítorí pé tí wọ́n bá mọ̀ lọ́ràn ohun tó dájú òun náà ní kó o ti sun àtúnpìlẹ̀ o sì ṣe làákà ìbí tí wulẹ̀ ó kéré ma òpìdán kìí ṣèyàn dáadáa kìí ṣẹni tó yẹ kájọ pé àrírù rẹ̀ láwùjọ wa àwọn ọba yìí jẹ́ gidi ni ṣùgbọ́n tó bá ní lọ́kàn jẹ́ òun náà ní fáwọn òṣìṣẹ́ gbogbo ní gbogbo àyè gbogbo tí wọ́n bá wà àwọn náà máa sọ̀rọ̀ àwọn lórúkọ atáyéṣe ni wọ́n sọ pé ṣe làwọn ń tún ayé ṣe àwọn ń ṣàánú ọmọ èèyàn gbogbo dáadáa òun náà làwọn ń wá fún wa bàbá olówó sọ́tò àwọn wá ó láwọn ọmọ ta dáadáa ọjà ṣe bí ó ṣe tíkọ́tíkọ́ àwọn ìrànlọ́wọ́ ọjà ń dà wìtìwìtì obìnrin tó wá tó láàmú bá ń dùn láàmú gbogbo ẹni tó bá ti wá tó bá ti kọnu tó ń kó ń fẹ́fẹ́ o àrímánu tọjọ́ o wọn ò bá tún ní wá má. àwọn tí ràn án lọ́wọ́ ọ̀rọ̀ kọ ẹni tó tiẹ̀ wàá bá wọn kọ́ tó lòun náà tiẹ̀ fẹ́ lówó láyé òun ẹbọ ń wo kádàrá òun báyìí lówó lọ́ba wà ń bẹ ẹbọ ń jí padà àwọn ẹ̀sìn máa ń dá sí ó dání tó lówó ẹni tó ní ọ̀tá lójú òǹkóńkọ́ ọ̀tá ń wájú ọ̀tá lẹ́yìn tẹ́ fáwọn ti máa táwọn ṣe fún táwọn fi di ẹni tó ṣe wípé àwọn bá ṣẹ́gun ọ̀tá adáyéṣe làwọn ẹ mẹ́sẹ̀ fà wọn lọ́daràn àyíké tẹ̀yìn ọ̀gá ti jọ̀daràn àjẹpẹ́pọ̀ sọ̀daràn láyé tí ọ̀gá ti tẹ̀yìn ọ̀gá ti jọ̀daràn pọ̀ sọ̀daràn láyé rárá ẹ̀yin ọ̀daràn burúkú yìí tẹ́ni ntọ́ ọba wa yọ jẹ ní èèyàn mẹ́ta èèyàn mẹ́ta ó mú wa wá ẹ̀jẹ̀ wọn la fẹ́ lò ẹ̀rí bàbá màmá táyé ṣe olórí ibú ìgbà tó ní àwọn nídìí ẹ̀jẹ̀ èèyàn mẹta ọgbà pé o níyàwó kò ń sì lọ́mà tá a bá kàn ní ẹni. tá a fi ìyàwó rẹ̀ ṣèjì tá a fọmọ rẹ̀ ṣẹta àti rí ìyànjẹ tàbá rí àárín ọyẹ kọjá pé yìnyín láàlú ẹ̀jẹ̀ yín fẹ́ni tó bá àánú wa sọ́dọ̀ yín kakuku kẹjọ yín sànú ẹ ẹni bí kọ ẹ sì lè sọ ọ̀daràn ọ̀daràn paraku burúkú wọn kà fọmọ èèyàn wọn tún kà kù. àwọn ẹranko tó ń dáràn lọ́dọ̀ àwọn. nǹkan kan náà bá lọ sọ́dọ̀ àwọn olórí ibú yẹn wọ́n á ní níta ṣe fún ẹ yóò jẹ ewúrẹ́ aláwọ̀ ìyeyè ìmọ̀ bá rù rẹ ti wọ́ sakiri ewúrẹ́ aláwọ̀ ìyeyè àmọ́ wà ní tá a bá wá títí káàrí saki ẹnu ká lọ sẹpẹtẹrí. láti zẹpẹtẹ ọgbọrọ ńgbọ ọba ya iléeṣẹ àbàrùbá pátá ibà ilé tí kàńdá bọyá alẹ rí ewúrẹ́ yeye nígbà tó ọba wa rí tán wọn wá pa ewúrẹ́ dànù kìí ṣe fún jíjẹ wọn á ní kí lọ pa sórí àpáta ya ìlú wọn á sọ ah, ya ìlú àwọn rọ̀hání nìyẹn ok ẹ̀dá ọ̀jẹ́ ọlọ́ ẹ̀dá ẹ̀dá ọ̀jẹ́ ẹ̀dá tọ́lọ̀ ń dá léèyàn kò jẹ́ ẹ̀dá tọ́lọ̀ ń dá ní màláìkà kò jẹ́ ẹ̀dá tọ́lọ̀ ń dá lálùjànù kò jẹ́ ẹ̀dá tọ́lọ̀ ń dá lẹ́ranko ẹ wá ní kinní kan rọ̀hání níbo làwọn máa gbé náà ò sì kí o pé kinní kan jẹun ìrọ̀lá tó bá ti fẹ́ mú àwọn èèyàn báyìí wọ́n kàn sọ kankan tí wọ́n gbọ́ rí ni. àwọn rọ̀háníà ni ẹ̀ ọ̀ka àbọ̀ ìwọ ní rúwùhù yọrọ rọ̀háníà tó wá di bàbàrà. wọ́n á láwọn pa sórí apáta yẹn ayé bojú wẹ̀yìn bàbá ti pa tán táì délé tálẹ̀ wá pa fún. ìkà ìkà bẹ́ẹ̀ náà ni olóńgbò dáràn lọ́dọ̀ wọn. wọ́n ra olóńgbò mu wọ́n lẹ́jẹ̀ rẹ̀ làwọn ní ìdí láti lò. ẹ dákun tó ló ń gbòòrò ọrùn dùn àbí ìtàwọn ọ̀daràn pọ̀ wọ́n bá mu ọlọ́run ọmọ èèyàn tó ń sìnkú kátó lẹ́yìn sọ̀daràn bẹ́ẹ̀ gbogbo ala dáràn ládùúgbò akramakumullah tí wọ́n bá ti yọ àwọn pé agbègbè lónìí ń gbà tó ga síwájú àwọn pé ọlọ́lọ́mọ ẹ̀yà alágbàtà nídìí ní fákítìrì lónìí ó ti fún ọmọ sọ ọ́n ló kó ká kó ẹ̀sìn láì sọ̀dà torí ẹ̀ wọ́n lè máa wá ìwọ obìnrin tó ń jáfara wọ́n lè máa wá tó fi ṣe nǹkan oṣù ká tiẹ̀ bọ́ náà báwọn obìnrin míì náà àwọn náà wà kíálẹ̀ nítorí ṣe nǹkan oṣù ọ̀sán lè sọ síbikíbi wọ́n ti ẹ̀ lè pẹ́ nǹkan oṣù rẹ̀ ní ẹgbẹ́ wa ọ̀la fẹ́ lò subahánàlá àwọn ọ̀bùn burúkú ọ̀daràn ẹtù ti rí tẹni tí ń sàgbẹ́ kórí àpìtàsì ó lè pe ìdí àtẹ̀tẹ̀ yà tí ń horu lọ́wọ́ subahánàlá gbogbo ẹ̀ làwọn dábàá tó wọn làwọn fẹ́ lónìí torí ẹ má kó kókókó wa bá kí wò ẹ má kó jágbàjàgbà wa bá kí wò wọn á sọ pé wọn kí wò ẹ wọn ló fún nákàlí onígbẹ wọn ló fún nákàlí olólóńgbò wọn ló fún nákàlí alálàbáwọn wọn ló fún nákàlí taláboyún àwọn dájú pọ dára ní babaláwo ni o kò sí nǹkan kan nù kí n gbọdọ bẹ́ẹ̀ kí n tó bá sí nǹkan kan bẹbẹ nù kí n gbọdọ bẹ́ẹ̀ a bá rí nínú dáná lè kọ wa alábìtú wa kìí sológun òpìdán o alábìtú wa kìí sológun àwọn aláwo o kìí sálágbègbà o rere lànà bí ti kọ́ wa o wọn náà tètè ṣàfihàn ara rẹ o jẹ ká dán ọmọ pé babaláwo ni ọ o jẹ ká dán ọmọ ìpalágbègbà ni ọ o máa lè máa tan rẹ jẹ pé kéwù ló kéde bẹ o kéwù kíkéwù ní sọ di babaláwo kéwù kíkéwù ní sọ di alágbègbà o torí ẹ gbogbo àwọn eléyà àgbọ̀dọ̀ pa àwọn aláyè láwùjọ wa wọ́n á kọ́lé kalẹ̀ wọ́n á sọ tò lẹ̀ wọ́n kọ́ sára lé bàbá kan bá ti wá bí ẹni rí olùfẹ́ gbalé làbá mọ̀ fún lè ìròyìn wa bá wa pé bàbá ń pọwọ́dà bàbá ń gbàlejò ah, ń pọwọ́dà wa o láì sọ̀gà ń gbàlejò báwo Islam ah, sọ pé. من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ẹ ṣàpọ́nlé àwọn àlejò yìí a lè máa ṣàpọ́nlé àlejò kó tó dọ̀dá rẹ̀ àà àní babaláwo nílédè kúkúrú lẹ́mọ̀ pé yóò bẹ́ẹ̀ fẹ́ tètè sòtọ́ bẹ́ẹ̀ fẹ́ tètè sòtọ́ wọ́n máa ń parọ́ láró ni wọ́n ní ọ̀ pawọ́dà ọ̀ gbàlejò sẹ́wọ̀n kọ́nà tó jìn níṣẹ́ ló sọ pé babaláwo lẹ́sìn gbálẹ́ yóò tètè yé ẹ̀hẹ́n bí lọ́yẹ kẹ́yìn ó ṣe ṣé kẹ́ ẹ sílẹ̀ lé ní àbí kẹ́ ẹ lé ẹ dáhùn náà àdúpẹ́ ajẹ́ pé kò sílé kansa kéyìí <laughs> tí wọ́n ṣe sì fi rẹ́ǹtì fún babaláwo bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dákun ẹ má parọ́ o. <laughs> àmọ́ pé wọ́n parọ́ saki o torí oríkì sakita fún ni pé lè má mọ̀ sí fati àti ókè wọ́n parọ́ mbẹ̀ fa àtọ́ba pélé kan wá wà tá a ti ṣe ìṣèṣì rẹ́ǹtì fún babaláwo kí ló yẹ ká ṣe lónìí ká lé ní o tẹ́yìn bá wá lè sọ ẹ kó nílé mi gbà kò yẹ o nítorí pọ́ wà lábẹ́ òrùlé kan ní tí awó ṣe rọrùn fún ṣe tí ò bá rí òrùlé kan forí pamọ́ sábẹ́ rẹ̀ kò ní rọrùn fún ṣe. ẹ̀yin wá ní ọ̀ ah, kí n lé kí ni mọ́mọ́ yìí ti ń sọ́lọ́dún tá ń lówó àdánù tá ń lówó àdánwò fẹ́ lé kọ́fẹsẹ̀fẹ́ eléyìí jẹ́ra o àti wá sí ọ̀daràn yẹn ní imam àwọn ọmọdélẹ̀ o àmọ̀délẹ̀ ọkàn rà ṣe bí àwọn ọmọdélẹ̀ ti ń jọ kàn ní bàbá imam nàbà ni ẹ mẹ́jẹ ká sọ fúnra wa bá a ti ṣe jẹ́ o ẹ̀hẹ́n sọ ẹ tí bàbá imam ọ kọ́ntínú náà á ẹ máa bẹ̀rù sàkì sọ ẹ tí bàbá imam ọ kọ́ntínú á ọ̀ pẹ̀tù ènìyàn pààyàn bàbá imam ọ gbọ́dọ̀ kọ́ntínú babaláwo nìyẹn babaláwo bó wọ́n ti máa jọ̀gà ní lẹ́dì kìí ní mọ́tòláṣí àti ẹ̀mọ̀ àwọn kan pa àwọn wa sàkíní kí lẹ́ bá wa àwa ṣiṣẹ́ kan ní iṣẹ́ ìwé ìwé gba kọ́ńgílà wọn ní rárá o iṣẹ́ kan tá a gbà lábùjá àwọn kan bá wa jù wọn á ní bàbá kan bẹ́ńtà kí ó gbóná bí bí ṣe tọ́nù bàbá wádìí làbá wádìí lọ́ba di bàbá ìmáàmù wa bàbá ìmáàmù wa bàbá wọn lẹ́yìn làwọn wá bá ń pèsè ní kan àwọn aṣọ́gun kan lọ́dọ̀ ẹ̀yìn ọ̀mọ̀tẹ́lẹ̀ ni wọ́n ní inú ilé làkùkọ sí níyì wọ́n mọ̀ wá dákúta ẹ̀dàkùtọ́ ẹtí bàbá ìmáàmù yẹn kọ̀ntínú kọ̀yẹ́ o kọ̀yẹ́ o a ti ti bàbá aláwo fi sípò ilé ìjẹun ti ṣe jẹ́ mbẹ́ o bí kéèyàn jẹ́ pọ́jẹ́ baálẹ̀ àwọn àmọ́ ń babaláwo táyọ̀ ń baálẹ̀ náà ayọ̀ abániyọ̀ ajẹ́ni wọ́n ń ṣe ti baálẹ̀ tẹ́lẹ̀ náà bẹ́bọ̀ lárugẹ ọ̀fin nìkan land tò eléyìí kò lè yà wá lẹ́nu a máa wọ olóṣè ìmáàmù ọ̀wọ́ ọ̀hún ẹ̀sùbọ́ a máa parí pẹ̀lú asàlámù alaykum ọwọ́ àhàn pé babaláwo ni ọ́ a inú gbóládẹ́tẹ̀ gbé kọ̀sáyè fún ọ ní mọ́tíláṣí akramakumula ṣé ẹ̀yin wá ka à ń sisi awo kọ́ràn ẹ dákun fẹ́ ká kọ́ràn ẹ dáhùn àwọn àfáàfin méjì mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ mi bì lọ́dà wọ́n ní àwọn máa lọ sílé babaláwo ẹ fẹ́ ba sẹ́jẹ́ mọ́ wọn lọ́wọ́ ni tẹ kakọ́ràn abẹ́ kakọ́ràn ókè kí ló dé tẹ máa sọ pé ẹni tí nǹkan bá dé bá ó nìkan ló lè ròyìn nǹkan ò dé ń pèrè lọ́kùnrin fẹ́ẹ́ pé gbogbo owó yín o bá máa pa nítorí pé wọ́n ná aláwo olóògùn ni. gbóò lẹ́yìn náà èmi máa ń kó ráìtì wọ̀lù kọ́sítọ́ọ̀mù wa gbà ṣé ìmáàmù wa nìkan ní kẹ ẹ mi àdúrà àbí ń tún ẹ dáhùn o ìmáàmù lẹ́yìn ọ̀sọ̀ fún barakallahu fikum ẹnìkan ní rárá wọn ò ní o bó ṣe kí n ya kọ́sítọ́ọ̀mù àwọn èpè gbóná wọ́n lọ gbà lé babaláwo abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹnìkan ìjàmbá kan ṣe nínú dúkìá wọ́n gbowó sínú búùtù àwọn kan sì ti sọ wọn lẹ́nu pé kulé náà ní máa pààyàn àwọn oníṣẹ́ gbé mọ́tò kó nu gáràjì tẹ́ ń báàkì mọ́tò sí lẹ́yìn ẹnìkan ti fẹ́ mọ̀ pé gbowó sínú búùtù nígbà tí ìbá sọ ọlọ́pàá alátọ́jú bọ̀ lókìlẹ̀ ẹgbẹ́ inú bóòtù bẹ́ẹ̀ sàlàyé fún tí wọ́n gbà ọmọ kan lẹ́yìn ló ti sọ fáwọn kan pé bàbá ń bọ̀ owó sì wà nù bóòtù wọ́n bá sì dájú tí wọ́n bá gbowó nù bóòtù mhm. táwọn ìjọba mọ́sálásí lẹ́sọ̀ fún àbẹ́ wà babaláwo tọwọ́ rẹ̀ tó mú burúkú bẹ́ẹ̀ wà kàn abẹ́ ni wà kàn ọ̀pọ̀lọpọ̀ babaláwo ni ọmọ wa kà nítorí pé òfó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni àkàràmọ̀kọ̀mọ̀lá ó túmọ̀ sí pé tá a bá ti mọ sí àwọn babaláwo àwọn oníyàwó àwọn alágbègbà àwọn adífá àtàwọn àfáàtì ń tẹ̀yàn rìn àwọn omi ló ń lò ìràwọ̀ ló ń wò àtẹ́lẹwọ́ ló ń wò gbogbo orí wọn tá a bá ti mọ alákòókò ọ̀ràn abẹ́rẹ́ nǹkan mẹ́rin ẹlẹ́ni abàmì tá a bá ti mọ gbogbo wọn pé tí ọ̀daràn ni wọ́n ṣe sáà náà dọ̀ mọ́ náà táàtù nọ́dọ̀ wọn máa sọ àdúpẹ́ fọlọ́ ó tiẹ̀ bá àwọn obìnrin wí jù àdúpẹ́ fọlọ́ pé àwọn obìnrin níta kí n bè mọ́kùnrin náà dọ́nu kọ́ni dáa dọ́nu. Obì kánsá kí ọ̀nà lé ológun rí fa. Nígbà tó kọ iṣẹ́ fẹ́yàwó kejì kí lẹ fojú ẹ̀ rí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́kọ lọ́lé ológun ni wọ́n bá di pé wọ́n ń sa àsọkọ̀ adúpẹ́ fáwọn obìnrin sa kí wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bò ní payín dàtà ìdá gbogbo eléyìí fi hàn wá pé ìjàmbá wọn ti ń ṣe ẹ̀sìn Islam látara pé mo kíw mo kíw mo kíw ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mo kíw mo kíw. Mo kíw wọn à dúró níbi kéwú wọn ti fi kéwú lẹ̀ ń ṣe kí kéwú takò ọ̀pọ̀lọpọ̀ nínú ẹsẹ̀ awo ni wọ́n mójútó ọ̀pọ̀lọpọ̀ lè mọ́mù ntó há nínú Al-Qur'an kọ̀pọ̀ tó ti ń bẹ lórí rẹ̀ nù ọ̀fọ̀ àti bá a ṣe pò gèlè àti àyájọ́. wọ́n ń jà ń bẹ́ẹ̀ sí Islam wọn lórúkọ fún ọmọ amúra bíi mùsùlùmí tó tún máa jẹ́ ṣùgbọ́n lódodo babaláwo ni wọn. ọmọ fẹ́ wọ skul ní Ọ̀yọ́ stéètì tí wọ́n ń bí òun á jẹ́ ọmọ stéètì bí Ọ̀ṣun. àwọn skul yẹn wá ní condition ètò bá jẹ́ indigene ti stéètì yẹn ńlọ́ba fẹ́ wọ skul yóò tètè ra admission ẹ̀kejì owó skul tí ìjọba gbà lọ́dọ̀ rẹ̀ yóò kéré sí non-indigent èyí wọn fẹ́ẹ́ di àǹfààní méjì tí ń bẹ fún ọmọ ìpínlẹ̀ ẹ wá wò pé ní gbogbo Ọ̀yọ́ ṣèṣì yìí ẹ mẹnìkan àbàbà kan ẹ wá lọ bá àfa yẹn pé a fẹ́ fọmọ wa sí skul báyìí báyìí kó lè bá a rí skul wọ̀ a nídìí láti gba ìwé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kówó oṣù kó oṣù má bàa ga ju ara tiwa lọ sẹ́mi pàwọ̀ kájú lù lọ́rọ́ tiwa a tún fẹ́ láti gba ìwé ìjọmọ ìlú fún kówó oṣù kó lè bá a mọ̀ bá. àǹfààní wọn ti ń pè yín lórúkọ ọpọ ẹ̀ máa tí dídé tí wọ́n dé sọ́dọ̀ yín bá ní hmm, sùkúù nǹkan ńlá lẹ́ ń pè bí eré yìí ń hmm, tó ṣẹlẹ̀ ni pé ẹ wà pẹ́pẹ́yẹ funfun méje wá ẹyẹ ilé méje funfun ìgbà aṣọ funfun méje ìdáàfún torí tọlọ school admission to school àti pẹ́pẹ́yẹ méje ẹyẹ ilé méje ìgbà aṣọ méje ṣé ẹ ti sí ọdún èèyàn yá abẹ́ ẹ̀sọ́ ọdún èèyàn yá wàláhì ẹ ti sọ ọdún èèyàn yá akramakumullah àdáwò ńlá lélẹ́yìí o. ó wá bí bàbá léèrè ó ní ah tábà ní dídínṣìpù láfẹ́ bá yín gbà àwọn dábàá sọ̀rọ̀ tí àwọn àyè tí wọ́n bá ti kún ó ṣe kọ́. àwọn ẹni tí ò ní járe ń ta fẹ́ ṣe ṣe ẹjẹ́ amúsùnwọ́n mẹ́sẹ́. wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ dolóògùn nìyẹn o wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ di babaláwo àwọn kan ṣèbéèrè wọ́n ní bàbá ìmáàmù àwọn ọmọ rẹ̀ sọláì àwọn alọ́kì lákùbá yìí tàtà àwọn délé bàbá ìmáàmù kótó di pa àwọn wọlé lẹ́nu ọ̀nà àwọn bá kí wọ́n sọ àdúrọ̀ àwọn á sí bàbá yìí àwọn jáde ń bẹ̀ lòun wá ń ṣèbéèrè yìí ẹ dákun sọ yẹ ká máa sọ àdó mọ́lé torí bàbá ìmáàmù wa abá àdó ní àbáwọlé wọn ìmọ̀ àbí pé sẹ́mi ni bàbá ìmáàmù náà ni àbí báwo torí bàbá ìmáàmù tẹ lọ sílé rẹ̀ síbẹ̀ lẹ́ wà bẹ́ẹ̀ ti kú mbẹ́ ọlọ́run ti kú mbẹ́ òun ò ṣe fẹ́ bi léèrè torí ẹni tó bá ti ládùn yóò lo oògùn kọ́mọ́ wa jẹ́ pé yóò dún oògùn wò lára ti ní sẹ́yìn pé Yorùbá bẹ̀rù púpọ̀ wọ́n yà á túlẹ̀ gbàtà tó rí i pé àwọn ti kọ̀ pàkọ́ sílé bàbá ìmáàmù wọn á béèrè ẹ padà lọ bí bàbá ìmáàmù lè bàbá ìmáàmù lè pè yéèdè bàbá làdáàni bàbá ìmáàmù ó ní láti jẹ́ pé màní wọn ní tí wọ́n fi jẹ ìmáàmù ẹ lọ bá abi wọn léèrè ó ní ẹ dákun ẹ̀yin náà ní ẹ dáhùn wọn láì tóbi ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ẹ gbọ́ àmì ẹ̀ kà lẹ́yìn rẹ̀ tòyún àtẹ̀wò yẹn pọ̀ láwùjọ àwa Yorùbá yìí ẹni tó bá ti wá jẹ́ pé òun lẹ́sìn àwọn ní ẹ mọ́ mọ́ ẹbọ mẹ́sìn ẹ má ya babaláwo lórúkọ amakéwú wọ́n máa wá lé àwọn èèyàn jìnnà sí yín wọ́n máa ní kí wọ́n máa rí yín sá nítorí gbogbo ń tẹ rí gbà lọ́dọ̀ àwọn baba ńlá yín àwọn ń sọ pé àwọn nǹkan wọn dá pọ̀tọ́ kò yẹ kẹ́ ẹ máa tẹ̀lé ru wọn wọ́n ti àdìkọ́kọ́ sọ wọ́n lẹ́nu lọ wọ́n lè pe sáwọ́sì ń kówó fáwọn ajẹ́ pé gbogbo alùsùnà ní Ṣakí yìí Saudi ní kówó fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ dáhùn bàbá mujahid bàbá pásìn wọ́n ẹ̀ gbowó ọ̀dà àwọn olówó ní kówó fún yín lẹ́yìn wọ́n kówó fún yín ọlọ́lọ́wọ́ kan tún kówó báwọn náà ọlọ́ọ̀lá wọn bá dúró àmọ́ àwọn wọn ń bẹ̀rù láti ṣe ntọ́takùtọ̀ náà ntọ́takùtà nàbì sallallahu alaihi wasallam káwọn padà wọnà jahannama nírọ̀rùn ẹ dákun láàrin owó ilé ayé àti káwọ jahannama rọrùn èwo ló dé ṣe sùúrù fún jù á ṣe sùúrù fún wọlé ayé nù àwọn ọ̀fẹ́ wọ jahannama kọlọ̀ mọ́ṣẹ́ wa lọ́ọ́ ma jahannama àwọn olórí ibú tì í àwọn ọ̀tọ̀ ọlọ́run tá à ń nẹ́bi sallallahu alaihi wasallam àwọn ò lè bú méjì àbú ni fún gbogbo ẹni tí bá ti ń sòdodo ju wípé owó lọ́gbà lọ torí pé owó làwọn á máa gbà táwọn fi sọ̀rọ̀ nídìí rómi ìkójúmọ́ tó má nítorí àwọn máa ń ṣe omi wọn máa ń rò sí gbogbo ọmọ làkejì wípé ẹ̀yin gan alára ebi tí wọ́n bá ti fún yín lówó nìsín ẹ máa sọ nǹkan míì yàtọ̀ sí ní tẹ́ ẹ gbàgbọ́ wọ́n máa bà yín jẹ́ torí káwọn èèyàn má bàa gbẹ́sìn òdodo wọ́n ti ẹ̀lẹ́ máa mìtàn àgbá kékeré yín kẹ́yìn bá ti ní kó má máa nálé babaláwo pé àà lágbájá níbi pé ń jó lòun náà bẹ̀rẹ̀ sí wọ ṣòkòtò tó gùn ṣọ́ọ̀ṣì ni kà lọ́wọ́ títí tó fi pọ́ mọ ogún ọdún òun náà wá ti ṣe ṣe ń ṣàlàyé kò sí wàhálà bí wọ́n ti pìtàn ṣáájú náà nù fìràwọn náà parú rẹ̀ fún anabi musa aleyhi sẹlẹm kò yí anabi musa padà lórí òdodo tọ́lọ̀ wọn bá fẹ́ràn torí ẹ̀ ajẹ́pé ẹ̀ ń sàdé omi sùn pé insha allah bẹ́ẹ̀ tiẹ̀ lágbára láti káwọn òpìdán kò ní saki ẹ̀ lágbára wọn láti mú wọn dẹ́kun àpìdán àmọ́ ọba wọn láti òní lọ lọ́dọ̀ mùsùlùmí insha allah ọlọ́wọ́n bó sì fi rọrùn ó túmọ̀ sí pé tẹ́tí nípa wa gbà lónìí má lọ. èyí tí wọ́n dọ̀là mọ́ndé fún ọ má lọ. èyí tí wọ́n sọ pé tó ṣùgbọ́n ti dá sí méjì náà wa má lọ. ọwọ́ alówó tó ń ti san kọ́ ránni lọ gbà padà pé ń ṣe má. ẹ dákun Australia wọ́n ní kọ́ńtrákìtì kan tí wọ́n sáìn pẹ̀lú France ike France ọba wọn sí àwọn ọkọ̀ ojú omi eléyìí tí máa bẹ nínú omi àwọn ọkọ̀ ogun tí wọ́n máa fi jagun àwọn submarine tí máa bẹ nínú omi àmì èyí tó ṣe pé kò ní máa fi nuclear power ó fi máa lọ èyí tó ṣe pé irú àwọn nǹkan èlò bíi epo bíi kíní bíi coal iná máa lò tí ó fi máa lọ tí ó fi máa rìn amẹ́ríkà wa gbẹ̀yìn òun àti england àwọn gbẹ̀yìn bà kọ́ńtrákì jẹ àwọn sọ pé australia máa bọ̀ kan nípa pé àwọn ọ̀bọ̀ sírú àwọn ọkọ̀ ogun yẹn èyí tí máa lo nuclear, nuclear power tún wa. táàbì máa dáàbò bóra wa lọ́wọ́ gbogbo ewu yòówù tó bá ti fẹ́ wá bá ẹnikẹ́ni nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta. Australia wọ́n ní agreement táwọn ti jọ ní pẹ̀lú France àwọn fagilé ọjà táwọn láwọn ọ̀rà àwọn ọ̀rà mọ́ France wa ń tún kùkù lajà báyìí mọ́ Australia ìjọba gbà lájọ fún ó ti jàǹbá wa akọ̀yìn tán ló fi ọ̀bẹ gún wa lẹ́yìn a ah, ń tó ṣe yí báyìí yọ lẹ́yìn tó ń ti gbogbo bí France ṣe ń dún kùkù lájà mímí kan ọmọ mi Australia wọ́n ní contract táwọn ti sign pẹ̀lú America àti Britain unchangeable àwọn ẹni tí wọ́n lè da yẹ́rú tí wọ́n lè fi nǹkan ogun gbayé ara wọn jẹ́ tó fún tabẹ́lò mi wọ́n bẹ̀rù báwọn ba agreement tó ti wà láàrin àwọn jẹ́ ìwọ́n ti ṣe fẹ́ wá bẹ̀rù agreement tó ń bẹ láàrin rẹ̀ àti babaláwo tí wọ́n ní kọ́ wa gbaṣẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ ọwọ́ àlọ́ ti túbọ̀ òní lọ́mọ òní béèrè owó rẹ̀ òní ní béèrè owó rẹ̀ tí ẹ̀ bá túbọ̀ èèyàn túbọ̀ dẹnu ọ̀fẹ́ ṣe sàrà tí wọ́n bá ṣe sàrà tí èèyàn ní mẹni tó ṣe sàrà ọlọ́sàn fifteen thousand lórí kí wọ́n bọ̀ ṣe tùràrí káyọ́ máa yọ̀ mọ́ <laughs> tọ́ ọ bá fowó tọ́ ọ bá fi ràn àwọn aláìní lọ wọ́n yọ̀ mọ́ àbí wọ́n ní yọ̀ mọ́. Ah, ní ìsìn mi ò rí búrẹ́dì àti ọ̀rọ̀ àjẹ látàárọ̀ ọkàn rà mú three hundred gbé ra ìwà àti búrẹ́dì kó o lè gba mínírà náà àbá tọ́ba ti yọ pé bàbá o ó máa dá kú yín o àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn á kó fifteen thousand lọ kó fẹ́ẹ́ nìkan pé kí wọ́n máa yọ ọmọ wọ́n máa kórìíra rẹ̀ ní pẹ̀lú òkú ọlọ lóògbé àná sọ pé máa ń tẹ alọ́kọ̀ṣẹ́ yìí àná wókè lẹ́jìlẹ́ ẹnikẹ́ni tó bá so nǹkan kan rọ̀ á dàda. àkàrà ó túmọ̀ sí pé gbogbo bí tẹ́ ti sanwó sí báyìí ẹ lọ kó ń bẹ̀ gbogbo ìtẹ́yìn náà ti ṣe lóògùn ẹ lọ pàtì ẹ lọ pàtì tọ́wọ́n kóògùn ni máa gbé ọ tó fi máa lé tó ọ máa lé kà ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin agboolé yín ń sọ wípé ẹ mẹ́jọ á sọ fúnra wa bá ti jẹ́ o àbóò ló ti jẹ́ ìwọ ọmọ bàbá lágbẹ́sẹ̀ àbóò ló ti jẹ́ ogun ni ẹ wọ́n ní ogun ọmọ arúmọ gàlégàlé àwọn tí ń kó oògùn ká ara wọn ìbalẹ̀ olùjọsọ bá ti pàtì ilé yóò ṣe gbé ilé family house ò ní dàrú má torí oògùn ló fi ń dẹ́rù bá kálukú tí wọ́n ti wá family mi ọ̀ràn ajá lóògùn tó ń kó ká torí ẹ̀ wọ́n á ní wọ́n fẹ́ fi hàn joyè kan lù oyè ajínigbé sọlẹ́ àti sẹ́wọ̀n pípọ̀ yẹ kí wọ́n tún joyè ń gan ayé dilẹ̀ ńlẹ̀ Yorùbá yìí gbogbo nǹkan wọ́n máa fi hàn joyè nílùú kan ẹnìkan fẹ́ joyè wọ́n ní oyè mà ti tán bàbá ó ní kò burú oyè tán ọ̀kìnní kan là irú rẹ̀ náà ajínigbé ṣe sọ̀lá wọ́n á ní báyàwó ń bọ̀ láti lágbájá àbí ọ̀dọ́ lágbájá àbí ìyá lágbájá ẹ̀yin mẹ́ta náà ni o lọ́ba di pé lọ sàbùn pé àwọn ẹni tí wọ́n mú un ń mọ̀ jẹ́ pé jọ́ méje wọn ni wọ́n yẹ̀yàn kó o kú kó tó di jọ́ méje ogun òfò ni ogun òfò ní mú ní máa sìsì ogun òfò ní mú ní síwàwù ogun òfò gan ní mú ní dáràn kẹ́rí gbogbo àwọn ọ̀ràn yòókù ogun ní máa tẹ̀lé wọn ẹni tó pààyàn ogun ló síwájú fún ẹni tó díyàn gbé ogun ló gbójúlé gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ogun ó ti tó sá fún ẹ dákun tó bá tiẹ̀ jẹ́ pàwọn Yorùbá yìí gan-an a sọ pé a jogún bóògùn lọ́dọ̀ àwọn baba ńlá wa ni àwọn ò lè má sóògùn ká ti ṣe a ajẹ́ pé sí ọ̀gùn láì baba ńlá wo olóògùn àkọ́kọ́ gan kú àbí kò kú ó kú ó kì ẹ̀yin tẹ́ wá sóògùn gbẹ̀yìn kọ́ sẹ́yìn náà ti mọ̀ pé kú náà ni ọ̀kadà gbẹ̀yìn sí náà ni olóògùn kú má lọ́pọ̀lọpọ̀ wọ́n á sẹ̀sìn kú ni kí á lọ wá rẹ̀ wọ́n máa pọ̀ lọ́ọ̀ wọ́n dúró tọ́lọ̀ kó rí bọ́lá ọbẹ̀ ẹlẹ́dàá ó ti sàánù rẹ̀ àmọ́ oògùn yìí jẹ́ káàdì òṣìṣẹ́ ẹni tí wọ́n ti ń sóògùn àjọ ìṣiṣẹ́ lọ́dọ̀ wọn níṣì tó bá rí ewu ewu ń bẹ anábì ní tẹ́bá ti sọ báyìí ó ti parí wọ́lọ̀ nǹkan ni anábì ní a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ó lè sọ̀kalẹ̀ síbi kan kọ́ sọ̀rọ̀ ẹ̀ kábúrú ó ṣe ọkọ̀ tó kù ń bẹ̀rẹ̀ ẹnìkan wá ń bọ̀ sí ibi ibi àpéjọ ńlá báyìí ó ti wá di gbogbo tapamapa o ti tìdí mẹ́tì èyí tó ti gbé jẹ èyí tó ti nígbà tó ràn dé olóògbé ó fi ó fara yòókù lẹ̀ ṣé bàbá ò ti ra tó ni kò ti ra tó torí pé ó pé tọ́lọ́wọ́n bọ̀ jámọ̀ kankan ẹni tó bá ti sọ pé tọ́lọ́wọ́n bọ̀ jámọ̀ kankan wàhálà bẹ̀rẹ̀ torí ẹja dó tọ́lọ́wọ́n a sì máa pé lónìí gbogbo ara ti sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq lẹ́yìn mélòó mélòó àdùpẹ́ àwọn ọmọ wa náà tí wọ́n wí tọ́ ẹni tí ọ̀gá wí lẹ́ ń gbọ́ wọn ẹjẹ́ amójútó nínú àwọn ọ̀ràn táwọn èèyàn máa ń dá òun náà ni nípa àjọsìn àwọn èèyàn kẹsì fún láwùjọ wa ó múra bí mùsùlùmí ó ń sọ̀rọ̀ bí mùsùlùmí ó kú kí wọn náà máa ṣẹ̀sìn àwọn mùsùlùmí ọlọ́lọ́run ní wẹlẹ́yìn ìwà ni ó wò ìwà wo ni ó wò ọmọ bá ẹ̀sìn gan ara wa ni ká ṣẹ̀sìn ara wa ni ẹni tí ìbá ṣẹ̀sìn kò níwà sọlẹ́ àgbọ̀dọ̀ fi ráàlì. ẹ̀yin olówó azaka a gbọdọ fi ráàlì a gbọdọ alhaj sẹ́ni tó bá lágbára rẹ̀ kò gbọ́dọ̀ fi ráàlì. ọ̀rọ̀ à ń fẹ́yàwó àfẹ́yàwó ọ̀ràn pọ̀ ń o kí rí sọ̀rọ̀ ẹni tó fẹ́yàwó ẹ̀yọ̀ kan sẹ́sìn ló ṣe ní àbí ń dáràn náà ọ̀sẹ̀ ó yàwó mẹ́ta ó yàwó mẹ́rin ó yàwó márùn ó yàwó mẹ́fà wọ́n ní bàbá kú ìyàwó mẹ́wàá ló filẹ̀ ọ̀daràn burúkú àbọ̀ ọ̀daràn ọ̀dà ustaz ètò àníyàwó mẹ́rin ó sì ń bá kan sọ̀rọ̀ fẹ́ẹ́ òun jẹ́ karùn-ún ìyàwó mẹ́rin ti wà dígbì ẹlẹ́ẹ̀karùn-ún yìí proposal kí lè rí sin tí ustaz ń ṣe ṣe ẹni eré ni ustaz ni àbí ọ̀daràn ok ó lè jẹ́ kó fẹ́ fẹ́ kọ́kọ̀ kan lẹ̀ ṣe ní tí ustaz ń ṣe sọ́jà náà àkùsáàgù gbogbo ọmọ rẹ̀ tí ń bí láyé ọmọkùnrin ni tí ń wò pé òun ní ṣe fọ́ọ̀mà tòun ṣé ń ti ń ṣe dá náà ọ̀kẹ́ olówó ni àmọ́ níyàwó mẹ́wàá ṣé ń tó ṣe dá ọ̀daràn ni àbí èso ọ̀daràn ọ̀dà aláìní ni ó lò sí oníyàwó méje ọ̀daràn ló sẹ̀. adúpẹ́ fọlọ́ wọ́n ní gbogbo òòró àti ìbú saki gbogbo àpèjúwe tẹ̀ mú wa ẹ̀ lè rí mú mi ní làwọn ará saki ẹnì kan òṣèṣì fẹ́yàwó márùn-ún rí sá ẹ wọ́n là ń bẹ lọ́kọ́ mẹ́sẹ̀lẹ̀ àti ìbú àtòrò saki ẹnì kan òkúrí kó fìyàwó mẹ́fà lẹ̀ tòótọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àdúpẹ́ fọlọ́ ọ̀dà tọkùnrin là ń sọ ìwọ́n tó gbà láti lọ jẹ́ ìyàwó karùn-ún òun kọ́ fẹ́mi rí ni àbọ̀dàrún àwọn ló ń rówó ń bẹ̀ tọ́daràn náà ni ọ̀rọ̀ ajì àwọn ìyá rẹ àti bàbá rẹ wọ́n ràn ọ́ lọ ajì tọ́ àdúpẹ́ tẹ̀lé ìtumọ̀ sí pé nínú àwọn àwọ̀ ọ̀daràn táwọn èèyàn ń hù nìyẹn o wọ́n ń fẹ́ ìyàwó tó ju mẹ́rin lọ fún òsì bìlà kí gbogbo ń jọba ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ wọ́n tẹ̀ ní bàbá kan kú nílùú kan mùsùlùmí là máa ṣe àti bàbá yìí wá kó fìyàwó mẹ́wàá lẹ̀ wọ́n á ní bò láti pín gun wọn àwọn tó wá fẹ́ pín gun yẹn àwọn á sọ pé ìyàwó mẹ́rin lọ́lọ́wọ́n bá gbà fún afrika fẹ́ bò láti fẹ́ sọ̀rọ̀ bàbá ìyàwó mẹ́wàá lédè kúkúrú àwọn àbá àtàkùn méjì torí pé àwọn obìnrin oníkálukú gbé fọ́tò wá pé tọ̀ nígbà wọn so yìí ni bàbá ìmáàmù ló so bẹ́ẹ̀ sì wá sọ pé ìyẹn ṣèyàwó rẹ̀ ń rí ẹ̀rí pé bàbá ìmáàmù gan nígbà tó ń bá wọn so yìí ìyàwó karùn kọ́ pé ìyẹn dáadáa ni àbọ̀dàràn ọ̀daràn ni wọ́n mọ̀ ká kútúbà alọ́daràn. gbogbo ìyàwó kọ̀ọ̀kan bá gbé fọ́tò wájú wa ni nígbà tí bàbá ń so yìí ni wọn á níbò láti òfin ogun àwọn ìyàwó wọn ní jogún ta ló wá bí àwọn ọmọ ìyàwó karùnún kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá sẹfọ fáwọn ìyàwó tí èsì ìyàwó táwọn ọmọ wọn jogún àbí wọn ní jogún ẹjọ bá bínú bínú ẹ ní jogún. eléyìí túmọ̀ sí pé arọ ní ọ́ tó ń dáràn ọ̀daràn sọ́run ara rẹ̀ bí igbó ti ṣe ń da sọ́run ẹni tó lẹ́sẹ̀. ìyàwó wa kò gbọdọ̀ ju mẹ́rin lọ. ok ẹni tó wá níyàwó mẹ́rin tó wá jẹ́ pé àwọn ìyàwó yìí báyìí ìyà burúkú ni wọ́n ń jẹ òṣì burúkú ni ń ta wọ́n lọ́dọ̀ ọkọ yìí. Ọkọ ọ̀ma kí ni ń jẹ ni wọ́n mu kọ̀fẹ́ ma rówó dáṣọ àwọn ìyàwó yìí ọba àjáde kan lọ ṣe zìnà fún oúnjẹ wọn ọba àjáde kan lọ ṣe zìnà fún tó rówó sukú ọmọ san kọ̀fẹ́ kàn. òun náà sẹ́ni ni àbọ̀ dàrán dàrán radiyallahu ta'ala anhu wọ́n ti yàtọ̀ jù bẹ́ẹ̀ wọ́n á sọ pé ìwọ gẹ́gẹ́ bí sàábí àwọn ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí sàhábìyàn ọ̀daràn ó tó mọ sàábí báyìí gbogbo dáadáa tí sàábí ń ṣe tí wòye ṣe ń kọ́ sàábì wo lọ fẹ́ ìyàwó tó fi fún yàjẹ́ tọba rí kan mú wa wàá gbẹ́bùn. torí pé àwọn sàábì ọ̀lẹ́mi páwọn fi yàjẹ́ àwọn ìyàwó àwọn wọ́n ń gbìyànjú wọ́n sì ń sapátasẹ̀ láti rí i pé yóò jà ìyàwó àwọn ṣùgbọ́n tọ́lọ̀ ń bá kọ́ ike ìyànjú wọn kò mú nǹkan míì lélẹ́yìn àmọ́ wọ́n tó wàá ṣiṣẹ́ ńkọ́ ìwọ́n tó gbìyànjú fáwọn ìyàwó rẹ bí yóò ṣe ní jẹ wọn ńkọ́ tọ́wọ́ ayẹ kápẹ́rù rẹ lọ́mọ kóbìnrin jọ kọjá o. àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìbágbépọ̀ pẹ̀lú àwọn ìyàwó wọn dáa ìyá náà fi ń jẹ àwọn ìyàwó yìí aburú àti àìdá ni wọ́n ṣe sí wọn àbòsí ni wọ́n fi ń bá àwọn obìnrin gbé ọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ó lè kó ìfọ́sí àti ìgbájú àti ìgbámú fún un ọ̀pọ̀lọpọ̀ nínú wa yóò tún máa láàlì bàbá àti ìyá ìyàwó ránṣẹ́ ni yóò máa fi hàn pé bí ọba wọ fún ọgbàlè bàbá ti yẹ lọ ṣé táwọn náà ṣe wá rí ni àbí wàá bú wàá bú ni ó ti wá hàn láti gbọ́ pé lágbájá ìwà rẹ̀ ọ̀dà táwọn ìyàwó rẹ̀ ìyàwó méjì péré ló sùn ọwọ́ agbègbè sẹ́kùn fẹ́fẹ́ ìyàwó kẹta wọn á bí ẹ̀yin náà léèrè pé abá nàìjíríà kí lẹ rí sí lágbájá tó fẹ́ fẹ́ ìyàwó kọ́ fẹ́ fẹ́ ọmọ wáyàwó séèyàn rí lẹ́ẹ̀mọ́sí ni àbí èèyàn bú ṣé ẹrù pé tá a bá fọmọ fúnru rẹ àní kábàámà ẹ̀yìn títí mà ẹ mọ ìdálẹ́ ti parí láàrin rẹ àtàwọn ìyàwó méjèèjì fúnru ìyà títí ń jẹ wọn ṣé ẹ sòótọ́ abẹ́ ẹ̀ ní sòótọ́ tọ́ yóò bá lẹ́gùn wọn ní sòótọ́ o wọ́n lè fẹ́ ah ìyẹn dáadáa ni ìyẹn dáadáa ni ok ìyẹn dáadáa ni ọwọ́ àtẹlẹ pé èèyàn bú ni ajẹ́ pé wọn náà tó fún recommendation téèyàn dáadáa ni wọn náà èèyàn bú ni wọn náà ẹ sọ ni à nípa ọ̀rọ̀ tó lóbìn dé o fáìlì rẹ̀ ọ̀dà ó ti já sí rìbá náírà tó pẹ́ mo rò pé yé ẹ má wàá sọ pé ẹ fi fún ẹ má fi fún o ǹjẹ́ yìí ń mọ̀ ní kẹ̀kẹ́ sọ tí wọ́n bá fi fún àwọn wọn wọ gàù so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rẹ̀. nínú àwọn ọ̀wọ̀ ọ̀daràn táwọn èèyàn ń hù láwùjọ wa lónìí náà ni bí máa ń kọ àwọn obìnrin kọ̀kùkọ̀ wọ́n ń kọ àwọn obìnrin ní kọ̀kùkọ̀ wàláhì ọpọlọpọ àwọn obìnrin ní spinach àánú wọn sèèyàn ẹnì pé tóbìnrin máa ń lọ ilé ọkọ sínú wọn máa ń dùn àbí èdùn àwọn òbí wọn kọ nínú tí wọn náà dùn àní mọ̀pọ̀ daràn tá à kò ní pẹ́ kò ní jìnnà tí wọ́n sọ pé ń jáwèé ṣé ìwé náà ní Islam tiẹ̀ ní ká máa já ni nàám láì ṣe lébẹ́rẹ́ làbí rìsíìtì ọ̀ọ́kọ̀ ọ̀lẹ̀ wọ́n bá máa kọ àwọn obìnrin nípọ̀kúkọ̀ ọ̀kan ìyàwó kan pé ni pé ẹ dákun o bẹ́ẹ̀ bá ń bọ̀ wálé o ẹ má gbàgbé láti bá ara búrẹ́dì o àwọn ọmọ yín fẹ́ràn búrẹ́dì púpọ̀ o ó ní bóun ṣe ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí kàá ìjà rẹ̀. ẹ̀rọ àkùtùrù ọlọ lẹ́bí búrẹ́dì bá tún sọ lẹ́ta bá béèrè àtúntì dárẹ̀ oníbẹ̀rẹ̀ sí káìdà rẹ̀ ẹ̀rọ àkùtùrù tọlọ èsì ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọkọ náà wọ́n pé o ẹ̀rọ àkùn bàbá alágbájá àti ẹ̀sìn rí alágbájá ti pẹ́ nì afẹ́ pé tẹ́ ti ẹ̀ bá ní yọ̀ǹda fún kó tiẹ̀ wá sálámà sí wa inṣọ́ọ̀lá bàbá ti dé lónìí ọ̀la náà ni ó tún wọkọ̀ táwọn àbúrò rẹ̀ ó tún sin padà ó ní ẹ ṣe mo gbọ́ bàbá mo gbọ́ mo gbọ́ kó ṣe délé bá àwọn òbí rẹ fẹ́ rí ọ ẹni tó ṣẹlẹ̀ ni pé kọ́ bẹ̀rẹ̀ sí ka ìjà rẹ bọ́ba ti dán kọ́ bẹ̀rẹ̀ sí ní ka ìjà rẹ bọ́ba ti dán subhanallah ẹni kọ́ bẹ̀rẹ̀ sí ní ka ìjà rẹ bọ́ba ti dán nígbà tó ń torí tọ́ lọ síbẹ̀ náà ní Islam ní ká máa ṣe pé bẹ́ẹ̀ ni Islam kọ́ wa wọ́n wá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ wa ni ustaz ni mí náà ok tọ́ọ̀bá wa ustaz kọ́ tọ́ọ̀bá tọ́ọ̀lì kí ni ọ̀bá tún sí a'udhu billahi minash shaitani rajim ọ̀rọ̀ wa ti di pé mo gbọ́ nílùú kan wọ́n lẹ́rù ń gbà wọn láti fọ́ọ̀mù àwọn fún gbogbo ẹni tó bá ti kí o. bẹ́ẹ̀ bọ́lá sọ pé wa ma tafarraqa alladhina utul kitaba illa ìmàlódé ni wàhálà dé adúpẹ́ bá wọn pé àwọn ustaz ustaz ní Ṣakí àwọn ikú obìnrin kọ̀kọ̀kọ̀ fa ẹ̀ dáhùn adúpẹ́ fọlọ̀ tó ń wọ́n ṣe bẹ́ẹ̀ kẹ́nìkan bá máa ṣe bẹ́ẹ̀ kọlọ̀ túbà kọjá o wàláhì kọjá ọmọ kí ìbànújẹ́ tó fẹ́ kó ẹmọ kí ń jẹ́ tóbìnrin lọ ilé ọkọ bí mo ti sọ ń dunnú bàbá rẹ̀ màmá rẹ̀ ìyekan rẹ̀ ìbátan rẹ̀ ara rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ gbogbo wọn dunú nítorí tó bá ti lè kọ́ ń pọ̀ púpọ̀ sẹ́wọ̀n tó gbogbo ẹni tó bá dunú náà ní ọba bànújẹ́ kọ̀dà bẹ́ẹ̀ o ká máa kọ obìnrin kọ̀kúkọ̀ kò sínú tẹ́sí Islam kò ti kọ́ wa à ń bọ̀ ṣùgbọ́n ti gbọ́ wa sọ pé nítorí pé ó ti wọ̀ ti ké ló fi kọ obìnrin ní kọ̀kúkọ̀ kò sínú ẹ̀kọ́ tẹ́sí Islam kò ti kọ́ wa. ṣé kí ká lọ bẹ̀rù Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run ẹlẹ́dàá wa kò túmọ̀ sí pé kí obìnrin náà sọ pé ńlẹ́ ti gbọ́n o ká tó jáde láàárọ̀ ìwádìí ìdánilẹ́kọ̀ọ́ ń ti sọ pé bàbá padà dé lónìí ò ní sunlé ìmọ̀mọ́ wọn pọ̀ tó wá òpin ti bọ́ ọ̀rọ̀ kọ mú kọ́pọ̀ tó dé báyìí ó ti fún jà ọkọ̀ òsì sọ̀rọ̀ nǹkan lọ́kọ́kọ́ jáde tó ọ lọ lónìí àgọ́ ọ lọ tó ìdókòwò sùn ó tó ògbè tó ọgbọ́n tí wọ́n sọ wọ́n sọ nsọ́ wọ́n sọ nsọ́ pọ̀ ànílágbọ́n ti kọ́ nílẹ̀. tó à wọ́n bá sọ bẹ́ẹ̀ ọ́ lọ lóòótọ́ o nítorí pé ọkọ̀ wò pé yẹ you are so stubborn you are so stubborn ẹ tó bá ní kí láàṣì láàṣì hàn torí ẹ má dà wò pẹ́pẹ́ fúrú lóbìnrin máa ń ṣe fọ́kọ téèyàn fi pẹ́ lọ́ọ̀dì ọkọ gbàtọ́kọ bá ń bínú má kà bínú tọkọ bá lérí lẹ́ka wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí ṣe sọ́mọ àwọn òpin máa dé ìṣèké mọ gọ̀ mọ gbẹnu pálágbá kan wàá bú mi lọ́kàn máa bú ọ mẹ́sàn-án à irú wọn pẹ́ lọ́ọ̀dì ọkọ kọ́lá tó fi kí bàbá rẹ̀ ní gàárì rẹ̀ lílọ lọ́ọ̀lọ́ kò dé oyè ọ ẹ kó lé mi kìí ṣe kúrò láyé alọ́ọ̀lọ́ pé wọ́n á sọ pé kúrò láyé tẹ́lẹ̀ náà ìwọ lójú ọmọ ti lù ẹ mọ̀ pé ìyàwó ni lọ́ọ̀dì ọkọ ọ yàtọ̀ sí dàìvọ́sì tí ẹ bá tí ẹ bá má rò pé bóyá ọ̀rọ̀ tá à sọ à ń ṣe àwọn ọkùnrin ni o nígbà tí wọ́n ṣe pamọ́ tá a fẹ́ wá sí wọn rán à ń sọ fún ọpọ máa ṣe dáadáa ni àmọ́ wọn náà bọ́ bá ràn wọ́n lọ lórí dáadáa ni bọ́ bá ràn wọ́n lọ́wọ́ ilé bàbá rẹ̀ ọgbọ̀ a sì dúpẹ́ fọlọ́ báwọn obìnrin mùsùlùmí àwọn ewu àti wàá lé ọkọ dáadáa làwọn máa ṣe ọlọ́wọ́ bó tún bọ́ ràn yín lọ lórí dáadáa sí i yọ gba ìwà burúkú kúrò lọ́wọ́ àwọn ọkùnrin àtẹ̀yìn obìnrin ọlọ́wọ́ ẹlẹ́dàá wa yọ ràn wá lọ́wọ́. bákan náà nínú àwọn ìwọ̀ ọ̀ràn dá iná ni zina zina ti pọ̀ láwùjọ àwọn èèyàn ń ṣe zina lójú méjèèjì wọ́n sì ká fún ìwà àwọn ọ̀làjú ẹni tí ọba ṣe zina gan wọn máa wò pé kò lajú ẹni tó pè mí láti ìlú òkèèrè kan lánàá wọn á ní òṣìṣẹ́ ọwọ́ kan iṣẹ́ télọ̀ ni ìlú táwọn wà yẹn ó lóun gbọ́ pé mo dáhùn pé ẹnìkan ń béèrè pé tó ń bá lọ sọ fíìtì tí ọ̀rọ̀ wọn á já sí fún wọn gbàbẹ́rẹ́ tó bá kó obìnrin yóò fún yàn lábẹ́rẹ́ kó wọ́n kọ̀ tó bá jẹ́ kọkùnrin náà yóò fún obìnrin lábẹ́rẹ́ kọ̀kọ̀ ẹ béèrè ọkùnrin fọkùnrin obìnrin fóbìnrin ó wá ní ó wo ṣíṣẹ́ abẹ́rẹ́ o òun èso lọ́sibítù o àmọ́ tí lọ́lọ́ lórílẹ̀‐èdè bíi táwọn ti wà yìí aṣọ obìnrin lọ́wọ́ pọ̀ jù nínú táwọn ará àwọn obìnrin bá sì wá. Si ike káwọn ọba wọn rán sọ wọn fẹ́ máa gbogbo ara wọn ni kódà gan aṣọ tí wọn fẹ́ bá gbogbo òwò hàn ni torí kọjá àwọn olè bá ta ó ní ẹjẹ ń gbé ayín sí lọ́kàn oníṣẹ́ bá rán sọ tán ó ní kékeré rí tẹ́lẹ̀ náà. òfin Ọlọ́run ni laysa ba'da al-kufri dam lẹ́yìn tí wọ́n bá ti jẹ́ kéferì kò tún sẹ́sẹ̀ kan tó bá bàrà mọ́. tẹ bá bá aránṣọ tuntun tán níwájú yín ló ti bó ìtọ́wọ̀ ọ̀lẹ̀ yọ̀wọ̀ àbọ̀ sí òwò gólótó yọ̀wọ̀ àdín e tẹ bá arán wò. ó ní ẹ̀dá fún stars nígbà tí èsè pé wúrẹ́ bu olú ẹ̀ jẹ́ ọ̀nà ìdàkísì lọ́ọ́ má ṣẹlẹ̀ ó ní Allahu akbar ẹ dákun ó fẹ́ pàṣẹ yìí torí òun rántí ibi tí wọ́n ń lọ gan-an ipa àwọn òtáàdì àwọn nílùú àwọn lórílẹ̀‐èdè ibi táwọn wà àwọn náà dárúgbọ̀n sí tí wọ́n máa fi àwọn lọ síbi ẹ̀dì kìtàbù ọ̀sùn nàmú ẹ̀dì kìtàbù ọ̀sùn nàmú ǹjẹ́ ẹjẹ́ mọ̀ fáwọn náà bọ́ lọ́wọ́ à ń ṣe jìnnà la ilaha illallah zina ti di tọrọ fún kálí ó ti di tọrọ fún kálí àti kọ́nà ọ̀tá nù wa zina burú jáì zina ọ̀dà tẹ̀tẹ̀ agbọ́dọ̀ zina sí i tó bá ń ṣẹlẹ̀ lẹ́yìn kulé àwọn kan ó lè má sì má burú tọ́ wà bẹ́ẹ̀ tó bá di pàgbára rẹ̀ sàn títí ọ̀sàn délé sí wàá dàmà kápọ̀ ọmọ rẹ̀ ló lóyún ẹyẹ. ìyàwó rẹ lọ́sàsẹ́ má sì tọ́gbọ́ ọmọ ọlọ́mọ wa bọ̀ àbúrò àbáǹtì rẹ ló ṣe zìnà báwo lẹ fi rò pé ọ̀rọ̀ wàláhì kọ̀rọ̀ ẹ ká gbìyànjú láti rí gbogbo aburú sá kọjá kọtọ́ kó kìdí rẹ bọ̀dí kan sí ọ haram mùsùlùmí gbọ́dọ̀ jìnnà ó mùsùlùmí gbọ́dọ̀ ẹjẹ́ agbìyànjú ká sá fún. ẹn ètò tí wàá ṣe tẹ́lẹ̀ ńkọ́ ọ̀pọ̀ sọ̀rọ̀ àforíjìn aláforíjìn lọ́lọ́ lóòótọ́ òtó ò bá jí àlàyé wàá máa bẹ táṣẹ́ mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́ tó bá ti jọ́ gbé ndàlùkìyàn ṣùgbọ́n tó tún fi wá lọ́kàn balẹ̀ fún ọ wà inna Allaha la yaghfiru an yushraka bihi wa nínú bracket tó sì kú lórí ẹbọ láì túba ṣùgbọ́n bá jẹ́ pẹ́sẹ̀ tí yẹn sẹ̀ tí ò túba tó fi kú ò láyé bá kéré sẹ́bọ ọlọ́run lè forí rẹ̀ jẹ́ni tó bá wù. zina kọjá o ó burú o gbogbo oríṣiríṣi ọ̀nà tá a fi lè dábúrú rẹ̀ mà lọ́dún wọn bá ní kó tún máa bẹ bí àwọn àrùn karùn àwọn àrùn burúkú àwọn àtúbọ̀tán tí ọ̀dà gbogbo ẹ̀ lọ́lọ́ ní kó máa ṣẹlẹ̀ sáwọn zina ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ kò sì ní gbà ètò tí bá ní lọ́kàn jẹ́ òun náà tí ó tún máa ń ṣẹlẹ̀ láwọn àwùjọ míì wípé hijab jilbab táwọn obìnrin ń wọ̀ yìí lomi ó tún máa gbéwọ̀ fojú pamọ́ ṣe zina ó burú ọgbàjẹ́ o aṣọ tẹ̀ ń wọ̀ lórúkọ pẹ́ńsẹ́sì aṣọ tẹ́ ń wọ̀ lórúkọ pé ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tàn Nabi sallallahu alaihi wasallam ní sọ́wọ́ ayẹ kápẹ́ náà lẹ́ẹ̀ máa lò láti ṣe ìdìnnà kò yẹ o kò dá o ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. òní ọkọ tiẹ kò tí ọlọ́run ìwọ jẹ́ obìnrin tó ṣe pé àbíkọ́kọ́ ọ̀rẹ́ ọ lágbára bí ẹṣin ó lè bóbìnrin lò bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà náà ni wọ́n tó jẹ́ni tó ti pé onítẹ̀lọ́rùn kò sí wàhálà má pa bàbá ń bàbá nígbà tó ń ti lẹ bó ti ṣe lẹ́hùn ó lè tọrọ kólẹ̀ kọ́ bọ́dànù kọ́ lọ fẹ́ni tó bá lágbára bó ti ń fẹ́ má ṣe jìnnà rárá má jẹ́ni tó jẹ́ pé ọmọ adáràn mọ́ ọkọ lára ọkọ míì ni ó yẹ kó lọ ní ọlọ́wọ́ wa ràn ọ lọ bó ṣe béèrè nígbà tó o bá rọ́pò míì náà pété ẹ lè ṣàlàyé fún abẹ́yìn ti lágbára tó tọ́ba kan kábóbìnrin lò ibi tí wọ́n bá ti máa wá dàrú rẹ̀ láàrin ìwọ àtọkùnrin tó jájòjì sí ọ káwárì lé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀rẹ̀. wọ́n ní ìdìnnà ń ṣẹlẹ̀ lóríṣiríṣi ọ̀nà láyé lónìí bóyá gbọ́n ọ̀nà àtọ́jú aláàárẹ̀ àtọ́jú aláàárẹ̀ lọ́sítò ẹnìkan tiẹ̀ sí obìnrin lọ sọ́dọ̀ medical doctor ìgbà tí wọ́n á débẹ̀ wọ́n á ní kó wọn jókòó ọwọ́ aṣọ tí àwọn dókítà máa fi gáàrú aláàárẹ̀ tí wọ́n bá ní kó wá sùn lórí bẹ́ẹ̀dì ni o ó mú ìyàwó rẹ̀ wá wọ́n sì mú ìyàwó wọ bí bẹ́ẹ̀dì tí wọ́n ti fa sọ dáhùn kẹ́kẹ́ tí wọ́n bá yọjú ó wọn o. mẹ́díkù dọ́kítọ̀ sì ti ń bá obìnrin sùn tahawla wala ilari illa billah bàbá òun retí wọ́n fẹ́ wọ́n fẹ́ tọ́jú rẹ̀ tí wọ́n fẹ́ wọ́n àti wọ́n tọ́jú ẹ̀ náà nílò tán obìnrin tó obìnrin á yáwó yín ẹ wá bàbá olówó yẹn wá ń bá a ṣe zìnà wọ́n tún gbọ́nà ẹbẹ̀ ń wọ́n ti di pé wọ́n ń bọ́ ọmọ ọlọ́mọ ẹ ṣe zìnà. ẹ̀yin ustaz ọmọ ló ń fẹ́ wá gba kí ó ẹ̀sì karambà nípọ̀ fáwọn ọmọbìnrin náà ń gbà ní. àwọn mùálímátì wà láyé òní gba kí ó lọ́dọ̀ wọn ọ̀dọ̀ ustaz lọ́kùnrin ló ti gba kí ó ó tún wá ní mọ̀ ń fẹ́ kẹ́ ẹ máa gba kí ó fún mi lé yín ni. ustaz sì níyàwó kò níyàwó láìbírì yìí láti máa gba kí ó ńgbò ló ń bára òní bólè yìí subahánàlá ní wọn bá di pé ustaz fọmọ lóyún ta ni kọkọ ma ń tí ó lé tí ó ń kọ́ ó sì fọmọ lé tí ó mẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ rí pé kí ó yàgò subahánàlá wa ẹlòmíì gan-an wọ́n ń ṣe rúkúyá ibi tí wọ́n ti ń ṣe rúkúyá ẹni tí wọ́n ń ṣe rúkúyá fúnkàn nínà ìpani nínà tí wọ́n ń nà pa báyìí arábọ̀ wò ha oṣáájú lòun ò lè ṣe sùúrù rẹ̀ onítọ́ bá ṣẹlẹ̀ sẹ́yìn náà àmọ́rú imáni tẹ́ ló ń jọ náà àmọ́ ń tó ń à wọn dàgbà má làbẹ̀ ń bá rọ́ọ̀lù láì tèsí burúkú òun wá lédè kúkúrú lọ́ba lóyún àní wọ́n tún máa dá lọ́gbọ́n pẹ́ẹ́tẹ́ èyí obìnrin yóò máa yóò máa yóò máa dán wèrè wò láì jẹ́ wèrè yóò máa ṣẹ̀ṣẹ̀ kó tún ti dé kó gbòòn lọ sí rúpíà wọ́n á ní lágbájá ń ṣe rúpíà tàmẹ̀dọ́ ń ṣe rúpíà dóòlà ń ṣe rúkìá làkàṣègbè ń ṣe rúkìá ọ̀hà ní tàmẹ̀dò ni torí pé tàmẹ̀dò làwọn àlìjánu dárò ń bẹ̀rù àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n ti gbà dírẹ̀ tó àṣé agreement tọ́sẹ̀lẹ̀ lóòótọ́ ni o wàláhì àṣà agreement wípé tọba ti dramatize ẹ pé kí ni ìyàgbé sí ọ má jẹ́ wọ́n gbé ọ lọ́dọ̀ ẹlòmíì o ọ̀dọ̀ mi ni kí wọ́n gbé ọ wá o tọba ti dé táìdè yóò ní kí wọ́n fún un láàyè òun fẹ́ ṣe rúkúyà sí la kí wọ́n máa lọ zina bẹ̀rẹ̀ ìyẹn ti lè máa dánwò èrè wò aburú òsì ọ ó ti lè máa dánwò torí pé ọfẹ́ ṣe zina inna lillahi wa inna ilaihi raji'un iṣẹ́ àánú ni rúkúyà anabi sallallahu alaihi wa sallam onímọ̀ ní sọ́kọ́ àmínkùn an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá láti sọ ọmọ ìyá rẹ̀ láǹfààní kó sí ìtumọ̀ arúgbó àná ó ti wá jẹ́ pé ọlọ́fẹ́ sànú mi náà ló tún máa ṣe zìnà pẹ̀lú mi ó sì jẹ́ pé ọlọ́fẹ́ sànú mi ló tún máa ṣe bàjẹ́ a kò sí bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ ẹja bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹja bẹ̀rù ọlọ́run ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ náà ni nínú àwọn ojú ọ̀nà táwọn èèyàn ti ń dáràn lónìí òun náà lójú ọ̀nà ká máa jalè ká máa jalè nígbà tó ń wáṣẹ́ tó rí sẹ́ àánú rẹ̀ ṣe aláàánú ládùúgbò aláàánú ládùúgbò wa ni ìwé wo lọ kà ọlọ́jáde dìgírì àbí dìpúlọ́ọ̀mù oní O level wọn aláwọn ọwa wá n'ile ìtajà àwọn wá lo iyì tí wọ́n fi bọ́ wáṣẹ́ nílé ìtajà ìwọ wá lo àǹfààní yìí wọn tí wọ́n lò fún ọ láti máa jà wọn ẹni tó ń bá tajà lólè àwọn àǹdíwò wọn ọ̀nkọ́lé má wọn lára wọn náà dẹni tí ń fi nǹkan rìn tó fi ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ẹ̀yin tẹ́ ń ṣèjọba tẹ́ ẹ ti gbàgbọ́ pé ẹni tó bá dépò tó bá ṣe chairman local government àbótiẹ̀ dépò òun náà di SA àfi túpà kódà kó tiẹ̀ jẹ́ pé kánsẹ́lọ̀ lásán lórí fè tẹ́lẹ̀ yẹn ọba lówó kò lè lówó mọ́ láéláé kò sì tún ta láyé ló kò mọ́. kájọ wa tó pé mr governor mr president wọ́n máa kó owó bó ṣe wù wọ́n yìí. àwọn aṣọ ìpín nítorí tẹ́lẹ̀ ni pé a lè rẹ́sẹ̀ wèrè ká má bùsọ̀ ògùn torí tá a bá fi ilẹ̀ kọ lọ ńdò láàrin ti ọlọ́gbọ́n gbogbo yẹn bá ti gbé wòlíì kálukú bá ń bẹ̀rù kálukú nàìjíríà lẹ́gùn ni ìwọ ń bẹ̀rù kọ́mọ́tì ọ̀lólè oná ń bẹ̀rù kọ́mọ́tì ọ̀lólè bí nàìjíríà ti ṣe dànù. ẹ jẹ́ ẹ rí àwọn olè ti póríṣiríṣi ọ̀nà tí wọ́n ń gbà jà ọ̀kan wọn ń pè ní yàwúyàwó wọ́n á ní tó lè làwọn yìí abẹ́ni tí ń lu ọgbọ́n lówó ọgbọ́n lọ ń dá lòfin lówó ó lè náà yàn torí pé owó olówó lọ ń gbà ń pa wọn lẹ́kùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń lo tẹlifóòn kọ́ọ̀lù tó bá ti rí nọ́mbà àwọn èèyàn lókèèrè náà ń gbowó lọ́wọ́ wọn nígbà tó yá wọ́n fòkùn kún ogun ọ̀fọ̀ táwọn bá ti fi báyàn sọ̀rọ̀ orí tí ò ní pé má àfi tó bá kówó ránṣẹ́ àwọn yahoo yahoo tiẹ̀ tí wọ́n á wò ní ìsìnké gbogbo eléyìí gan tún pẹ́ àwọn máa ṣètùtù lówó nípa káwọn ó ṣètùtù lówó amáṣẹ́kẹ́ ó tètè lówó sàǹsàn ìdí nu ta fi rí i pé wọ́n ti ẹ̀gbẹ́ sínú sóṣíà mídíà àwọn kan fi búrẹ́dì ọrùn ìgbẹ́ àti ìtọ̀ wt láhùlà wàlà kú ọ̀tọ̀ ìlà mi. ǹjẹ́ tó rẹ́yìn mo rò pé wọ́n dá mọ́jàmú tó máa rẹ́yìn. kí ni tápù ọ̀tà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ti ní ọmọ ẹtì sẹ́nu bí ṣe ń jẹun. àwọn èyí ti ń lọ wẹ̀ lórí sàárè nǹkan sàárè lọ́ba dé èyí tó lọ wẹ̀ lórí gádà lọ́sàn-án gangan ní òòrùn nígbà bí wọ́n bá ṣe ń pé ọ̀hún wọ́n bá ṣe ń pé wù ọ̀hún wọ́n ṣe ń pé wù ọ̀hún bẹ́ẹ̀ lówó rẹ̀ ọ̀pọ̀ tí gbogbo ayé ọmọ. gbogbo èèyàn wá ti gbé wuli báyìí ó ti wá di pàwọ̀ lè ṣe sùúrù máa a lè gbé sùúrù lérè mà ọlọ́run ṣògo ìlọ́kùn ti kálukú kó lọ báyìí. yàwó yàwó olè lọ náà tí wọ́n fi ń jà àwọn èèyàn lólè bẹ́ẹ̀ náà ni wọ́n náà lè ní ọ̀ tó fẹ́ jalè gbọ́dọ̀ àlìjẹ̀nu ó lọ fẹ́ gba nẹ́tẹ̀lé owó wọ́n ti wá ní kí wọ́n lọ wá àwọn apẹ̀rẹ̀ ńláńláńláńláńlá bọ́ bá ti fẹ́ kó wọn ọ̀pọ̀ sí bẹ́ẹ̀ náà lápẹ̀rẹ̀ yọ pọ̀ ẹ wàá pa ẹ dé gbogbo apẹ̀rẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ìdérí bí ẹ bá ti wá ṣe àdúrà ta wíyì tẹ́ ń pe àwọn àǹjẹ̀nu ta wíyì wọ́n lọ kó wa ó lè wọn náà ọ̀ràn ni wọn náà ń dá pẹ̀lú eléyìí ó ti wọ́pọ̀ bàjẹ́ láwùjọ wa wọ́n ti ẹ̀ ní oògùn olówó ẹyin ju màálù làwọn ti ń tà wọ́n ní bí ẹyin ju màálù bá ti ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lówó rẹ̀ ọ̀pọ̀ yìí fala hawla wala quwwata illa billah lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa báyìí lónìí àwọn ẹsẹ̀ jẹ́ àwọn olóògùn àwọn ẹni tó yẹ kí wọ́n máa fẹ́ ṣe máa fẹ̀yìn ju màálù sóògùn tí wọ́n fi lówó àwọn ẹni tó máa fẹ́ ṣe máa wẹ̀ lórí òkú tí wọ́n fi lówó àwọn ẹni tí ń sì gbẹ́ tí fi ń run búrẹ́dì irú wọn náà tó máa dá lọ́lá láwùjọ wọ́n sì fi wọ́n sí ipò pàtàkì wọ́n fi wọ́n joyè àwọn ọmọ àti àlọ́ wọ́n àti bọ̀ ọmọ kan sọ fún bàbá rẹ̀ pé mi gbà fẹ́ jọ̀ dára. Mm, because àwọn ọ̀daràn náà máa ń ọ̀nà ní nàìjíríà level wàlà hawla wàlà quwwata illa billah. akramakumullah nínú ọ̀ràn dá lọ́tí mímu ọtí mímu ẹ̀rí pọ́tí mímu wọ́pọ̀ láwùjọ wa ní nàìjíríà àwọn ilé ìpàtí pọ̀ kọ́dà ìlú tí ọ̀gá ti sílé tí wọ́n ti ń pàtí wọ́n máa tájẹ̀tì ẹ̀mí wọ́n tún lè láwọn fẹ́ dálé pàtí kan sílẹ̀ lágbọ̀n ọ̀dọ́ tiyín náà ẹ̀yin ló sì ní mọ̀ mùsùlùmí náà wọ́n ra lẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ti wá ra wọ́n ti dálé ọtí wọn gbà ah, ilẹ̀ fámìlì yìí mà nù hàn nígbà wọn ara wọn ọ̀sọ́ fún wa pé ilé ọtí làwọn dálé ẹgbọ́rọ̀ ó fi wọn ọ̀sọ́ fún nígbà tẹ padà mọ̀ pé ilé ọtí nìkan ẹ̀ lè dàrú pé kò sáyè kan ti ń lù tiwa ọtí yìí ni iná ni gbogbo èèyàn mú gbogbo èèyàn pátá àwọn àgbàlagbà mú àwọn ọmọdé mu àwọn ọkùnrin mú àwọn obìnrin mu bébí pé gbogbo àdúgbò kọ̀ọ̀kan wọn náà wọ àdúgbò yìí wò ó rí i pé àbáwọ̀ àdúgbò ẹ rí ibi tá a ti ń tọ́tí náà àwọn ìyá kan gbé apẹ̀rẹ̀ wọn kalẹ̀ wọ́n tò àwọn tí ì síbẹ̀ lóríṣiríṣi wọ́n ti pọ́n àwọn tí ì lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n àwọn pẹlẹbẹ àwọn arúgúdú ẹni tí wọ́n máa rà tí wọ́n máa bó sẹ́nu àfi bí ice cream subhanallah lálẹ́ alẹ́ ńkọ́ ẹni tí wọ́n péjọ síbẹ̀ bìbà wọ́n máa mu tíì ni àwọn tíì ó tún ti di tí wọ́n fi ń polówó nǹkan wọ́n lè sọ pé ẹni tó dúró ti àwọn lásìkò pọ́njú làwọn mọ̀ sí ọ̀nàrẹ́bù wọ́n wá gbé ìgò ọtí kan sẹ́gbẹ̀ẹ́ pò ní di ọ̀nàrẹ́bù la hawla wala quwwata illa billah ẹ pè nǹkan lẹ́rù jẹ̀jẹ̀ ẹ sì tún dàrú subhanallah wọ́n ní kíní kéékù onúgò wọ́n tún mú àwọn ọmọ secondary school àwọn náà máa mú sí báyìí àwọn ọmọ secondary school àwọn náà ń kó dáánù oríṣiríṣi ìmúkúmu yìí ló ti pọ̀ láwùjọ wa lónìí láwọn ìlú ńláńlá àtàwọn ìlú kéréje kéréje wọ́n ń ṣe ọtí lóríṣiríṣi nítorí àti ti gba ayé àwọn èèyàn jẹ́ oríṣiríṣi àwọ̀ lọ ti ń bá wa o ní tí bá máa pààyàn tí máa dọpọ lọ́rú oríṣiríṣi ọ̀nà ní ń bá wa wọ́n lè pé míìsì ẹ̀ wọ́n lè pé àdìkúnnu ó kò sẹ́nu ni yóò ṣe gbèlè lọ báyìí wọ́n ní báwọn bá ti kọ́kọ́ mú lórí ọ̀kọ̀ọ̀kan sáná lọ ọba ayá lórí ọmọ wa rọ̀ abẹ́ẹ̀ náà ni máa ń ta àwọn mùtì olùwà ọ̀kan sáà náà lọ ń gbọ̀ gáyà ní ọ̀rọ̀ àkàràwọ̀ kọ́mọ́ wá gbogbo òmùkùmọ̀ àti kájáwọ́ ń bẹ̀rù kájínà sí. ẹ̀rí fáwọn bàbá bàbá màmá màmá ìkùnà gbọ́ pọ̀lọpọ̀ wọn nípa abẹ́sẹ̀ ń tọ́ àwọn ọmọ wọn lónìí. àwọn bàbá bàbá màmá màmá yìí pọ̀lọpọ̀ nínú wọn lọ́mọ wọn gbé kokéènì táwọn náà sì mà sí lọ́mọ wọn mú cocaine táwọn náà sì mà sí wọn lè ayé ń serú ẹ̀ pàtó ìjẹ́pọ̀ máa yé làwọn àwọn ò lè takò ntáyé ń sè ntáyé bá ń yí lọ làwọn ọmọ bá wọn yí lọ. ẹ rí owó tùlùtùlù lọ́dọ̀ ọmọ yẹn ẹ béèrè bí tó ti rí sẹ́mi kó lè jẹ́ àwọn egbògi olóró lọ́mọ ń tà lọ́mọ fi ń rówó ẹ máa wádìí torí tẹ̀ bá wádìí bẹ́ẹ̀ padà kábàámà torí ẹ̀ ẹ jẹ́ ká kíyè sára o nínú àwọn ìwà burúkú tọ́jú ọ̀ràn dá ilé tẹ́sí Islam tó fi kọ́ akíká jìnnà tó náà nìkan máa pààyàn tí ẹ fẹ́ máa pààyàn sí ẹnìkan ti wà pẹ̀lú yín lánàá kò sí pẹ̀lú yín má lónìí ẹ wá rí i pé njẹ́ ọ̀yanjú ọ̀rọ̀ ni pé tẹ̀ pa ẹran ni ti pa tó bá yẹ pé ń pa ẹgbẹ́ ọ̀daràn jẹ́ǹsì ẹgbẹ́ dáridári ẹgbẹ́ oṣù ọkù ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ àwọn sàǹkó lẹ́nìkan wá lòun ò sí mọ́ ẹ̀rù wa ń bà yín pé yóò tú àṣírí yín tẹ́ ń bá rán mi sí lọ pa ó yanilẹ́nu ṣùgbọ́n kò yanilẹ́nu tó ta àwọn ẹni tí wọ́n láyọ̀ jọ kóra àwọn jọ nídìí ọ̀rọ̀ ẹ̀sìn ẹnìkan wá lòun ò ṣerú ní tẹ́ǹsì mọ́ nǹkan míì lòun ó máa ṣe ẹ̀wà ní pípalẹ́ pa. subhanallah ajẹ́pẹ́ ń tẹ́ǹsì lásìkò ilẹ̀ náà burú ni ìdí ìnù jáde rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣeun ẹgbẹ́ ìmùlẹ́ni tọ́ ọba ti wọ́ ọ̀gbọ́dọ̀ jáde tọ́ ọba ti jáde ó lè lẹ́mí rẹ lọ wàlà hàwùlà wàlà quwwata illa billah. kọ́mà tí mi gbé òun náà ìwọ ara ni o Islam ọ̀farama ọwọ́ adigun àlè travel ma gbogbo ẹni tí wọ́n bá gbéra láti ibìkan sí ibìkan ní ìsìn àdúrà wọn pọ̀ gbóná bá ti pè é má bá ní bẹ́lọ̀nù nítorí pé àwọn tí ń gbégi dínà láti jẹ́ àwọn èèyàn gbé wọ́n pọ̀ àwọn náà lè lọ dáná wọ́n gbẹ́wù sọ́jà wọ̀ wọ́n lè lọ dáná gbẹ́wù ọlọ́pàá wọ̀ civil defence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n ti í ṣe àwọn òṣìṣẹ́ lódodo ṣùgbọ́n wọ́n fẹ́ wẹ̀wù wọn dáràn ni ní nàìjíríà wa lónìí ọlọ́run ló mọ iye èèyàn tí wọ́n ti ṣekú pa lọ́nà àìtọ́ ọlọ́run lọ́mọ iye yẹn tá ti dígbé lọ́nà tí ọ̀dà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà yìí kíní yẹn wá tí wọ́n ń bá lùmọ̀ ń peléke sí lójoojúmọ́ ni kọ́lọ̀ ń dákun kọ́ bá wa tún ṣe. ni báwo wá ní bá rìn lóru. àwọn àwọ̀ ọ̀ràn dídá yìí ó ti gbógo ìgbà naa náà ní ká dojú ìjà kọra wa torí pé ìyàwó ọba wa ìtọ́pọ̀ àwọn ìgbìra ní ìsìn wọn ń wa yìí ìjà wọn torí pé bá ti dé gbìra àwọn wọn dára wọn lé ni àbọ̀lọ̀ ló ti wọn bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ wá bá wa jà nítorí pé a ti jẹ́ Yorùbá táwa la ti ra wa Yorùbá àbọ̀lọ̀ lọ dára bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ ìdàgbọ́ bá ṣe fẹ́ ọlọ́run àṣẹlẹ̀ máa para wa bára wa jà nítorí pé ìyàwó ọ̀jọ́ra wọn ọ̀ràn ni wọ́n ń pele yẹn yóò bá gán kọ́ a lè dojú ìdàkọ́ra wa nítorí pọ́ yọ́la wa ẹ̀gbálẹ̀ yín ìjẹ̀búlẹ̀ yín èdè burúkú èdè burúkú ìwọ ọ̀ràn ni wọ́n ń pe gbogbo eléyìí eléyìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀rí pé gbogbo wa dáràn lọ́wọ́ fúlàní báyìí wọ́n bá ti ń lọ lójú ọ táwọn bá ti da yín dúró wọ́n bá ṣèdè sí pé ẹ̀rí fúlàní ẹ̀ dáràn wọ́n kó yín sọ̀kalẹ̀ fúlàní náà dáràn lọ́dọ̀ tiwa náà bí ti dáràn lọ́dọ̀ tiẹ̀ òun náà dáràn lọ́dọ̀ wa ẹ wá wo gbogbo ọ̀ràn dá ó ti ti wá pọ̀ lórílẹ̀‐èdè wa lónìí kó rí bẹ́ẹ̀ kó rí tẹ sọ pé kú yá jẹsìn lọ kí ni ọmọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn kú. àwọn tó ń ṣèwádìí nípa àwọn báwọn èèyàn ṣe máa ń fọwọ́ ara wọn para wọn láyé lónìí. wọ́n ṣe àjọ̀dún ọjọ́ ẹmọ́para yín tí United Nations tó máa ń pè fún lọ́dọọdún wọ́n ṣe ní nǹkan tí ò tí ì tọ́sẹ̀ kan àti nǹkan kan níṣì. wọ́n wá ń sọ wọ́n ní wọ́n ṣe ìwádìí wípé lọ́dún kan èèyàn tí máa fọwọ́ ara rẹ̀ para rẹ̀ lọ bí eight hundred thousand wọ́n ló tó ń ta lé pé lójoojúmọ́ àtàwọn ìṣẹ́jú ìṣẹ́jú àwọn èèyàn ń para wọn. sílẹ̀ kò torí sọ̀lọ̀ wọlé ẹjọ́ tó ló anfusakum inna Allaha kana bikum rahima ẹ má fọwọ́ ara yín ṣe kú para yín torí pé Ọlọ́run aláàánú ló jẹ́ lórí yín. wala tulqu bi aydikum ila tahlukah kí ló dé táwa máa fọ ara wa para wa jẹ̀mọ́. ẹ nígbà tẹ́ ẹ ti lówó tí gbogbo èèyàn sì lówó mọ́ lọ́wọ́ a ṣé ti yín ni wọ́n gbà ní. ẹ wá lọ bú ègbò ẹ lọ bu ẹ lọ bu oògùn èkúté ẹ bu jẹ wá kú dànù ẹ kú dànù náà ni torí kí ẹ lè bá jìyà dànù. ẹ má fọ ara yín ṣekú para yín o. ìgbà tẹ́ ti wá pò yẹn tí wọ́n ti fún yín ikú yájẹ̀ sí lọ ẹ lọ para yín ìyàtẹ ẹjẹ ẹsẹ bẹ̀rẹ̀ rẹ ni. ìwọ lọmọ rẹ wá ṣe nǹkan tìjú ìsín gbogbo yẹn wá sọ̀rọ̀ rẹ láwùjọ láìda ọ para rẹ ni ọdọ àti pé ìyá lọ fẹ́ jẹ lọ́dọ̀ lọ èmi wọn nítorí ọmọ bàdán tó ti ló pọ̀ sí ọwọ́ àlọ ti kú para rẹ ọdọ àti pé ìyá lọ fẹ́ ti jẹra rẹ ẹ̀yin tẹ́ ń bá wa tọ́jú aláàrẹ̀ ìwà tẹ́yìn náà ń hù tọ́jẹ́wọ̀ ọ̀daràn ọ̀pọ̀ ìwà tẹ́yìn hù tọ́jẹ́wọ̀ ọ̀daràn ọ̀pọ̀ ẹ wà careless lọ́pọ̀lọpọ̀ tí ó bá jẹ́ carelessness ẹ ti ṣe abẹ fún yàn ẹ gbàgbé sísọ́ọ̀sì sínú ẹ̀ sísọ́ọ̀sì lọ́padà wá ṣe kú pa carelessness ni ìwà ọ̀ràn ni wọ́n ń pè léyìn náà èyí tí wọ́n gbé wá bá yín ẹ̀kọ́rù rẹ̀ rí sùkúlù dípò kọ́ran la tètè tuntun wè rẹ̀ kà àdúgbò gúgú rẹ̀ ìwọ́n tiẹ̀ tí nǹkan báyìí bá ń sèyàn tó bá ń sèyàn kí ni wọ́n sọ pé á lò sí láyè tòrò ti jáde sùkúlù tó twenty years dípò kó o ṣe gúgú o gúgú o lọ́ọ́ bá di kó o gúgúrú láì di ayé ọmọ ọlọ́mọ ló ń bá di kó kú à ọ̀dà dúpọ̀ ọ̀daràn ọ̀daràn kéèyàn ọmọkọ̀ọ́tẹ́ yanjú gan wàhálà ni yìí máa jẹ́yàn pààyàn àìmọye ayédèrú medical doctor ṣe ń tọ́jú aláàárẹ̀ láìmọ̀ nípa rẹ̀ ṣé tó ń gbàbí fóbìnrin láìmọ̀ nípa rẹ̀ tó tún ṣiṣẹ́ abẹ́ ẹ̀yin tẹ́ wàá mọ sẹ́ńkọ́ ẹni tó wáyé kí wọ́n bá ṣe normal delivery owó rẹ̀ ọ̀pọ̀ wọn bá bí máa ní rọwọrọsẹ̀ owó rẹ̀ ọ̀pá àṣírí kóbìnrin lè dàbí àmọ́ ẹ̀yin náà ẹ kọ́ fún pé iṣẹ́ abẹ la máa ṣe cs ẹ dákun ọkọ ní kò wọ́ tiẹ̀ ṣébí òun náà ló fi tẹ́lá kọ́kọ́ ló fi tẹ́lẹ̀ kejì ló fi tẹ́lẹ̀ kẹta ṣé ìṣe change ni ẹ̀gbọ́n rẹ̀ wáyé lẹ́fẹ́ change yẹ. wọ́n bá ní dandan dandan wọ́n sì ṣe abẹ ni wọ́n bá lanu obìnrin olóbìn wọ́n bá dá méjì owó torí kí ni ní cs owó táwọn ò fi béèrè ọ̀pọ̀ torí owó yìí náà ní ẹ bá yọ ẹni ẹlẹ́ni jẹ ìwọ ọ̀ràn dání o ìwọ ọ̀ràn dání iṣẹ́ abẹ tí ò ní tùmà kò ní tùmà náà ni ó tẹ̀ tún tó kágbálá rẹ̀ lọ sí títí gbogbo wọn máa wò rán emergency nípa kí á ní tùmà emergency yẹn delay delay department wọn kàn máa wò rán ni. Ah, ẹ̀dá kan wá àtẹ́ǹdì sí kí ni wò ó yóò bá wọ ẹgbẹ́ nǹkan yín padà lé ẹnì kò lè kí wá gírígì láti ìgbà tó di yẹ pé onísìn ẹnu rẹ̀ ló ti kọ́ọ́lí lọ́run bá tún ti kọ́ọ́lí yóò bá kú kókú àyìnbá àti gbókù jáde níbi lónìí oṣù tó méje kó ní ọjọ́ nàmbá yìí la ilaha illallah gbogbo àwọn ọ̀wà burúkú yẹn ẹ rántí pọ́ lọ́wọ́ bó gbé wa dìde ń jọ gbèǹde ẹ̀yin ọ̀rántí pé tìrò ń bẹ ní tó bá dìjọ́ gbèǹde àlùkò yá kí ló dé táwọn hospital míì gba àwọn obìnrin láàyè láti wá máa ṣẹ́yún bẹ́ẹ̀ sẹ́mu kẹ́yìn la rán bàjẹ́ lọ ó ti lóyún ẹyẹ ó ti sase mẹ́sẹ̀ ọ̀dọ́ tí wọ́n ti wá ṣẹ́yún fọ́tà bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀nu tún burú débi etí àwọn lọ́kọ láya gan wọ́n làjọ dàrú ni dókítà ẹ bá ṣe àti dàrú pé kẹ́ ẹ yọ ọ yẹ kí dókítà wa fún wa garanti pé kò ní yíwọ́ fẹ́ràn pé ń yíwọ́ obìnrin gan lè kú bí ọjà pé agbèrè ọ̀fọ́ nígbà tí ẹ gbà fọlọ. wọ́n láwọn ọkọ àti ìyàwó torí pé wọ́n wò pé ọmọ táwọn tún lọ lóyún lẹ́yìn kò tí ì sọmọ oṣù méjì lọ wáá ẹ̀yin tẹ́ fẹ́ lóyún lọ́mọ oṣù méjì ẹ̀yin tẹ́ra yín ní pampasì tẹ́ ṣe sùúrù fúnra yín ọwọ́ ló ṣe bí ṣe ṣe ọmọ pé ọ̀gá ṣètù wáyé ni wọ́n bá béèrè sùúrù lọ́dọ̀ bàbá rẹ̀ náà bàbá rẹ̀ náà sọ pé ó ṣe àṣèṣì dé nìwọ́n náà torí àwọn òrùkú ọmọ adoyún gbà tẹ́sí máa kọ́ ọmọ tọ́lọ̀ wọn dà bẹ́ẹ̀ sẹ́yìn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ òtún tẹ̀lé gbogbo ogun yín ló kó wáyé báyìí pé kí ni you made an attempt to kill me ṣùgbọ́n ogun yín nì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí di eléyìí ẹjẹ adẹkùn rẹ o ẹjẹ adẹkùn rẹ ẹ gbọ́dọ̀ ṣẹ́yún Ọlọ́run bá ṣe lé wọ ẹni tí wọn bá ṣe oyún rẹ tí islam sì gbà wọlé yóò jẹ ẹni tó ṣe pé tá a bá yọ oyún yẹn kúrò lára rẹ ó lè bá bẹ́ẹ̀ kú oyún yẹn ò sì sí ju àwọn ọjọ́ péréte lọ àwọn ará àwọn olùtọ́jú aláàárẹ̀ ó kéré ju méjì tó dúró dọ́gba tó jẹ́ mùsùlùmí náà sọ pé tá a yọ oyún yẹn obìnrin yẹn lè kú torí pé láìfù obìnrin ti sẹ́tẹ̀ ó ti dájú ṣùgbọ́n láìfù ọmọ yẹn kò tí ì dájú ìgbà náà ni wọ́n gbà fún ọyọ. nínú wa ká máa dáràn ó náà ni ẹyin òṣòwò wa tí ẹ máa kọjá pamọ́ ẹ̀kọ́ pamọ́ ẹ̀rà pamọ́ nígbà ọ̀pọ̀ kẹ́ ẹ lè bá bẹ̀rẹ̀ sí ní ìta nígbà ọ̀wọ́n lọ́wọ́n ìwọ ọ̀daràn lélẹ́yìn o Islam ọ̀faramọ́. ẹ̀ kí lẹ́ ń mo mọ iye mílíọ̀nù tí mo ti ogún lọ́dún lọ́kọjá látàrí pé mo kọjá pamọ́ àyàfi kọjá yẹn ọ̀bá ní ti pẹ̀lú nǹkan jíjẹ àbí mímu. Ah, ta ló ní kẹ́ ẹ mọ́ kò símẹ́ǹtì pamọ́ ẹ kó pamọ́ pàṣẹ ìbá di kéèkì mẹ́yìn náà lọ ẹgbà. ìpáànù kalẹ̀ ẹ kó pamọ́ kò sí wàhálà. bọ́ ọba jókòó adúpẹ́ fọlọ́. àmọ́ gbogbo tó bá ní ti pẹ̀lú oúnjẹ kódà kó ti pé a máa jẹ lóúnjẹ tààràtà à ń fi tó oúnjẹ ṣe ni bíi iyọ̀ bíi epo bíi òróró kápò pamọ́ haram ni nítorí pé akópamọ́ rajọ lásìkò ọ̀pọ̀ àwa ti sùngbọ̀n wọn kálí bá a máa ta lọ́wọ́n gbogbo káyọ̀ lè bá a gbé ọlọ́wọ́n bọ̀ ọ̀fẹ́. anabi sallallahu alaihi wasallam onílà yahtakiru illa al-khati aláṣìṣe tó dájú pa aláṣìṣe ni àwọn ní máa kọjá àpamọ́ tí wọ́n máa fi sùn gbàtí ọ̀wọ́n. ilẹ̀ yorùbá wa yìí wọ́n máa pépo pamọ́ o ẹ̀rí pépo wọn burúkú ẹnu jọ mẹ́ta yìí. ó tún ti wọ́n ti bẹ́ẹ̀ lọ láwọn ọjọ́ tó ti lọ pẹ̀lú ìgbàgbọ́ pé àsìkò àti wọn rẹ̀ táwọn ti kó pamọ́ dànù. ẹ wá ní epo èso ń jẹ tí ìbá wa so oúnjẹ kápẹ́ẹ̀tì lò kẹ́ mọ̀ pé nítorí tó oúnjẹ ṣe ń oúnjẹ lò náà gbàtà lóbi ká kó nǹkan pamọ́ ẹni tó ti torí sọ yẹn gan ni kí ẹni tí ń kó òróró pamọ́ òróró òróró àti epo ọmọ bàbá àtọmọ ìyá ni wọn bó ṣe nínú náà ni ọ̀nà táwọn èèyàn máa gbà ṣẹ́wó nínú pẹ́pẹ́ a ti mọ̀ pé owó nàìjíríà tá a bá fi san owó sàkáǹtì wa tá a ní nílùú òkèèrè pé kí wọ́n bá kọ̀ǹfàtì ẹ̀ sí owó ìlú òkèèrè o yóò rú gbọ́gbọ́ ju ká mówó ìlú òkèèrè yẹn thirty náírà lọ tàbí alákàntì sí Republic of Benin tá a ní sí Togo tá sí Burkina Faso tá a ní sí Côte d'Ivoire tá sí Cameroon Congo Brazzaville Guinea Conakry gbogbo ìlú àwọn Faransé yẹn àwọn àmọ̀ àmọ́ kó náírà pamọ́ sínú àkáǹtì wa pé kí wọ́n bá kọ̀ǹgájẹ̀ sí franc paper a ti mọ̀ ike báyà tó bá pa fẹ́ lọ tẹ́wọ́ ni ká fẹ́ náírà fi gba franc paper iye owó tá a kó jáde yìí kò lè gbájú two hundred thousand franc paper lọ àmọ́ tá a bá san náírà yẹn sínú àkáǹtì wa kí wọ́n bá kọ̀ǹgájẹ̀ sí franc paper yóò máa já two hundred and fifty thousand francs CFA ó ti lé fifty thousand francs CFA àwọn wa máa san sínú àkáǹtì yẹn san sínú àkáǹtì yẹn kìí ṣe ló kọ pé a ní náírà ará Burkina Faso sì là wa ará Côte d'Ivoire là wa Ara Togo Mali Republic of Benin là wa tá à ń lọ lé tá a fẹ́ lọ máa náwó wá lé rárá o àwa fẹ́ san bẹ̀ a fẹ́ san sí inú àkáǹtì yẹn ká lè wá lọ Kóńgò ká lè lọ Guinea Conakry ká lè lọ sí Burkina Faso ká lè lọ sí Côte d'Ivoire láti lọ gba France fa yẹn wá ní bó ti ṣe rú gbọ́gbọ́ sí ká tún padà sí Nàìjíríà wá ṣe sí náírà ká tó ń gbà táwọn ọ̀gọ̀ ní àfi ń ṣòwò ní ìsìn inú adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ ń ṣàkíyèsí tọ́ wọ́n ní wọ́n ń ṣe bàjẹ́ o wọ́n ti sọ́dọ̀ wo lọ́ngbọ́n rí bá ní o torí pé ìwọ pọ́pọ́sìlì ló ń ṣe torí pé owó lé lẹ́kọ̀ọ́ tún lè wọlé kọ́lẹ̀ nǹkan tó sọ pé tá bá jèrè fifty thousand yìí a wá zero rẹ̀ pé a lọ àtàbọ̀ tá a fi lọ gbowó o lè mọ̀nà àti twenty thousand lọ kí ló burú nu ká jèrè thirty thousand francifa àbí kí ló burú nu ká jẹ ìwọ rẹ̀ ẹnìkan ni ọ ah, ẹsì gba bísínẹsì jẹ bísínẹsì ti bàjẹ́ fúnra rẹ̀ òfin Ọlọ́run lọ bàjẹ́ eléyìí jẹ bó ṣe jẹ nígbà tá a ti ẹ kọ́kọ́ sọ ẹnìkan yarí láti kàkíńbì o láti rẹ́díò ló ti pè ọ yarí burúkú ni áhà ah, ah, mo ní áhà. <laughs> yẹn pé áà gbogbo nǹkan náà ní ẹja ní ẹ̀ máa ṣe sí ọ̀dà ká ní ọ̀dà. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ àdúpẹ́ fọlọ́ bóyá ó ti pàdé nínú àwọn nǹkan tí ọ̀dà tó jẹ́ ìwọ̀ràn da òun náà ní networking business ẹ̀rì pé wọ́n dá business kalẹ̀ wọ́n á gbé ẹni tó bá ti rẹ́gísítà owó lẹ́sìn rẹ́gísítà ó tún dẹ́pọ́sìtì owó kan gẹ́gẹ́ bíi pé wọ́n náà ti bẹ̀rẹ̀ business yẹn o tó bá ti wá introduce àwọn èèyàn wọnú business yẹn The more you bring customers, the more you are given promotion. Owó rẹ̀ ọmọ lékún sí. Islam ọgbà ọ̀ràn ajá lòna torí ìbá wọnú rẹ̀ tẹ́tẹ́ wọnú rẹ̀. So ẹni tó bá ti wọnú rú rẹ̀ kó kíyè sára o. Ẹyẹ kí ló burú bẹ́ẹ̀? Ìyá máa jẹ mọ́tò lọ́dún mi gan ẹgbọ́rọ̀. Ìyá máa jẹ ṣé máa sọ léde Yorùbá pé ìyá máa jẹ mọ́tò ń bẹ̀. Kí ni wọ́n ń ṣe? Wọ́n ń ta kẹ́kẹ́ ni àwọn náà mà wọ́n ní ọ̀daràn tó mara rẹ̀ lọ́daràn ẹni tí ó pè lọ́daràn tí wàá lọ ṣẹlẹ̀ ní retí ilé ìjẹun tó jẹ. nínú wọ ọ̀daràn òun náà ní ká ta omi fún yàn lórúkọ òróró nàìjíríà wọ́n máa ṣe bẹ́ẹ̀ o wọ́n rọ omi sínú kẹ́ẹ̀kì five litre keg of uh, groundnut oil wọ́n sì da omi four point five litre wọ́n dà sínú kẹ́ẹ̀gì half litre lọ́jọ́ òróró ẹ̀dá tá a lè fomi díẹ̀ yìí à yóò dín nínú ọ̀ràn tí wọ́n máa dá nàìjà nù irú rẹ̀ náà ni oyin oníṣúgà ṣúgà àwọn èso oyin dàmá wọ́n sì kúndùn oyin o ti pa ṣúgà sí ọjọ́ ti pẹ́ láì mọ̀ pé òbí bíi ṣúgà lọ́ọ́ jẹ báyìí àwọn èèyàn wá ń rarú rẹ̀ wọ́n ń rọ́ọ́nú wọ́n ń rọ́ọ́nú wọ́n ń rọ́ọ́nú lọ́mọ fàrùn ṣúgà kò sí ní ìfà á wàhálà àwọn èèyàn ṣe kà fúnra wọn nàìjíríà yìí wọ́n mọ̀ kékeré ní ìyẹn sọ yìí ó ti ń ta fi gbowó oyin lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́ tó dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀ tó ọba ti kú yá máa kó òun làlùkù yá máa kó fi gbá lọ́ọ̀yà torí wàhálà tí ó ṣẹlẹ̀ ń dọ̀ gbèǹdè tọ́ bẹ́ẹ̀ náà ni à ń ṣèlúbọ adúpẹ́ fọlọ́ ṣùgbọ́n ìbẹ̀rù káwọn kòkòrò fún ọmọ wọnú àwọn iṣu táàbí ń ṣèlúbọ yìí ẹ̀rí tí wọ́n fi ní kẹ́míkà àwọn kẹ́míkà yìí nígbà míì wọ́n èyí tí ìṣiṣẹ́ parí láti kánjú lọ ta èlùbọ́ yìí àwọn èèyàn wa máa jẹ kẹ́míkà ló kọ pàǹdé lùbọ̀ lọ́ba ti pé kálukú ń yàgbẹ́ ẹ ń dáràn ní lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wà ọpẹ́ wà wá ni wọ́n wá fi kẹ́míkà torí kòkòrò ọmọ bá bẹ̀ ó níye ìgbà tó ẹ kẹ́míkà yóò ṣe lára ẹ̀wà yìí máa ń kó tó di pẹ́ tà wọn ò ní jó lògbà yẹn tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní tà ẹ̀wà làwọn èèyàn wá jẹ tí wọ́n fi máa rà sí àmà. kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa. tọ́ eléyìí ọ̀nbẹ́nu máa fi dáràn ó sì ẹ̀ka jìnnà sí ọ̀ràn tó jìnnà sí o torí pé ẹni tí bá kò sí tàbí ṣùgbọ́n wípé ọ̀ràn tí ń dá yẹn yóò máa bí ìbẹ̀rù àti ìfòyà fáwọn èèyàn ní gbogbo àwùjọ. Oríṣi ẹ̀ ń bá ń dáràn ó súnmọ́ kíjọba ó kó àwọn ọmọ ogun wá báyìí láti mú yín dẹ́kun ọ̀ràn tẹ̀ ń dá. Ẹni tí bá wá ń gbé tòsí ọ̀dọ̀ yín ń tọ́ bá ti ta báyìí ń kọ́ yóò tàbọ̀ náà bákan náà ẹnìkan yẹn múlé tọ̀daràn kọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ wọ́n lè ṣe ẹ̀yin náà mú fọ́daràn ẹ̀yin ti mọ́sálásí bọ̀ wọ́n ti wá palẹ̀ àwọn ọ̀daràn mọ́ òfin tí wọ́n fi wá gbé àwọn sọ́jà àwọn ọlọ́pàá ń dìde pé any moving object tí ọba ti gbà kẹ́ mú ẹ ti pa àti wọ́n pààyàn àti wọ́n gbéyàn lọ sálágbọ̀n ìwọ lọ́dà torí pé múlẹ̀ ti àwọn ọ̀daràn ni. bákan náà ọ̀daràn àtúbọ̀tán wọn ò lè dá àtúbọ̀tán wọn ò lè dá jahannama ni jahannama ni fáwọn ọ̀daràn. ọlọ́ni innal mujrimina fi adabi jahannama khalidun la yufattaru anhum wa hum fihi mublisun. وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون ọlọ́run ní àwọn ọ̀daràn àwọn ọ̀daràn inú ìyà jahannama ni wọ́n máa bẹ gbére kése kìí ṣe dìgbà kan gbére kése àjẹ ní fi wọn lọ́rùn balẹ̀ ńgbà kan àní jẹ́ wọn nísìnyí ń bẹ̀ ibẹ̀ náà ni òṣì ìyà àbúrò ti fi wọn ọlọ́run láṣàbòsí fún wọn àṣàbòsí sí wọn àwọn náà ni wọ́n jẹ́ alábòsí wọ́n mọ̀ á pariwo wípé wọ́n máa lékù olórí àwọn ẹ̀sọ́ tí ń bẹ ń bi jahannam lè yẹ́kọ̀ọ́ bí alayna rabbu báni bólúwa rẹ̀ sọ̀rọ̀ kọ́ pa wárùn ìyá yìí qala innakum makithun ó ní parun báwo ibi tẹ́ mọ̀ wà mí torí pé mọ̀ pé iná la yamutu fiha wala yahya. bákan náà wọ́n tún máa fi àwọn ọ̀daràn mí léèrè ma salakakum fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin wa kunna nukazzibu biyawmid din hatta atana al-yaqin. pé àwọn àwọn náà tí wọ́n máa bí wọn ìbéèrè ìbéèrè tí mi ṣe yẹ̀yẹ́ kí ló mú yín wọn náà sọ́kọ̀ ó ní àyè ṣe sọ láti mi àwọn ọ̀gá tí wọ́n ń wí fún ọtọ́ olóòní gbà ó ní ṣé bàbá rẹ lọ lálìjáná ni àwa náà gbọ́ pé wọ́n lọ lálìjáná àbí bàbá tiẹ̀ náà kálíbà àwọ̀ náà la fi ń pera wa kámábà sórí ibú la fi ń ṣe Islam kámábà àwọ̀ náà la fi ń tẹ̀lé torí de ẹlẹ́yìn àtúbọ̀tán àwọn ọ̀daràn òní dà o. nínú aburú tó tún wà nù ọ̀daràn nínú ọ̀ràn dídá oní ẹni pé àwọn èèyàn máa ń kórìíra ẹni tó bá ń dáràn kódà kó máa pínwó fún wa wọ́n máa kórìíra rẹ̀ náà nínú aburú tó tún wà ń àwùjọ rú bá àwùjọ jẹ́ àwùjọ máa padà di ní tí à ń fi eléyìí sí pé àkíyèsí ara wa wípé àwọn àwa dáhùn kùtọ́ da ọ̀pọ̀ ẹ jẹ́ ká túbọ̀ múra sí ẹ mẹ́jọ àfilẹ̀ àwọn àwa dáhùn kùtọ́ ọ̀dà tí ò sunwọ̀n bó tilẹ̀ jẹ́ pé wọn ọ̀pọ̀ lọ títí ṣùgbọ́n burú ọgbàjẹ́ pé kápẹ́rù rẹ̀ tún sẹ́kù lọ́wọ́ wa ẹ jẹ́ apájì ẹni tó wà láyé tó ti kú ló máa ń ronú pé wàdà ẹni tó bá ti kú àyè àti ronúkúwàdà ti pin fún un ẹjẹ́ apá ìwọ ọ̀daràn sí lónìí kó tó dọ̀la ẹjẹ́ asọ̀rọ̀ àwa àtúnbí tí ọmọ ẹsẹ̀ ńtọ́lọ̀ ń fẹ́ tí ọmọ ẹsẹ̀ lítà náà bí sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba káwọn náà ò lè bá aṣoríire pẹ̀lú àwọn tí ó ṣoríire ọlọ́run ẹ̀rẹ́ dára là ń bẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam tá à ń ṣe ọlọ́wọ́n bá kó fún alálẹ̀ fún àgbọ́yé nínú ẹ̀sìn yìí kó jẹ́ ká máa ń sin òun lọ́nà tó ṣe pé yóò mú yọ́nú sí wa yóò sì mú sí wa lọ́kàn nínú ẹni tó jèrè láyé àtọ̀kẹ́yà ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kó lé wa kó ń di gbogbo àìdá gbogbo aburú gbogbo ìbàjẹ́ kó fẹsẹ̀ wa rinlẹ̀ sísin lórí gbogbo dáadáa àti gbogbo ntọ́tọ́ tó sì dára ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá kó sì dáadáa bẹ́ẹ̀ fún wa. ìlú wa ní sakínbì ọlọ́kùn ti àlékún orí rẹ̀ fún wa níbẹ̀ àlékún lọ síwájú ọlọ́run ọba dákun kọ́ran ti wá sí ẹni tó ti dá fún níbẹ̀ ọlọ́run má bà tiẹ̀ jẹ́ ẹni tó kù díẹ̀ káàtó fún ọlọ́run ọba bá wa ran àwọn náà lọ́wọ́ jẹ́ káwọn náà lè rọ́wọ́ mú ọba ẹlẹ́dàá wa bá wa tún ti gbogbo oníkálukú ṣe ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó jẹ́ fún أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا عند هدوء بعد صلاة يوم àwọn olùdúrà ní ẹ̀sán lórí ìjákùn àti ọ̀tọ́rọ̀ àti ayókùn lọ́wọ́. ní abẹ́rẹ́ àti gbogbo ẹ̀yìn tí ọlọ́run àlejò ọlá ń lò ní sábàbí tí programu yìí tó di dákìtì nípa ìnáwó àti àwa tí à ń nára àmì ọba nígbà tí wọ́n ń wà nínú ládàá rẹ̀. Bákan náà gbogbo ẹ̀yin bàbá tí ẹ wà nínú ìkàlẹ̀ àti gbogbo yín ìròyìn àkọ́wà náà tí ẹ̀ ń lọ fọ́n ti ọ̀rọ̀ ìsàn yín náà ìsàn lórí. Bákan náà, ṣe bá wo iwájú mi ní apá àlàáfíà ní Israel ẹ̀rí àwọn tẹ́lá ní orí tábìlì bẹ́ẹ̀ ìyẹn ni àwọn iṣẹ́ ìwádìí èyí tí àwọn òbí wa tí wọ́n ti kọ ọlọ́run tí ó bá ní ti àlékún àǹfààní ọdún tí ó máa lò fún àmì ìṣẹ̀tọ́lá wọn kò tàn án ní ẹ̀sán rẹ̀. Gbogbo àti ara ẹ̀rà síra náà àbí ẹ̀ẹ́dẹ́gbẹ́ àgbà àwọn ọmọ tó lákùn àwọn ọkùn àwọn tó tún lẹ́nu akọ́fẹ́ tí ó ṣe lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ló ìbẹ̀rẹ̀ òye ká ẹ̀ẹ́dẹ́ra ẹ̀mú agbàlérò òṣèké rédíò programu rédíò ìjẹ pẹ̀lú agbáyé ṣùgbọ́n látàrí owó àwọn dáwà lágara àlè tó wọn mọ́ ṣùgbọ́n agbàlérò pé àṣìṣe pè rẹ̀ lórí rédíò ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí àwọn tí ọlọ́run bá kọ́ lọ́wọ́ alábẹ̀rẹ̀ tí a rí ọlọ́run ti ó gbà lẹ́sìn àwọn ìbéèrè tí ó wà ní báyìí Ah, àwọn ìbéèrè náà pọ̀ jọjọ ẹ̀bá wọn wájú mi ní ọjà ah, ìdáhùn àwọn ìbéèrè ẹjọ́ ìtàìmọ̀ rẹ̀ ju ohun táwọn olùkọ́ òbí wà sí náà lọ òun wá lè láti lọ́wọ́ àwọn àwọn tí ti bẹ̀rẹ̀ rí àwọn ní àárín ìlú kan tẹ̀lé jọ mọ fún fún wọn ní a fún ní àwọn

Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ọmọ tí wọ́n bí látara jìnà ọmọdé ọmọ. Táwọn òbí rẹ̀ yẹn tí wọ́n lè jẹ́ wàlíyù ẹ̀ lásìkò tí ọjọ́ ìṣègbéyàwó. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ pé àtàlẹ́ torí Jẹ́rúsàì, ọkọ àti ìyàwó ti fẹ́ra wọn tí wọ́n bẹ lọ́dọ̀ wọn. Ìgbésí ayé ọ̀wá rọrùn látàrí àwọn ọmọ tí wọ́n ń bí wọn tó bí ní táìpù wọn ò jọra wọn. Wọ́n ní torí ẹ̀ ni wọ́n kọ̀ra wọn lẹ̀. Ìbákan náà, wọ́n ní oníwà àti wọ́n lè fi sàmọ́ ẹsẹ̀ lórí. Tí ẹni ti wá àti wọ́n máa wá à àwọn ìlú àbáwọn ẹni bẹ́ẹ̀ àti ní ọ̀rẹ́ péyìn àti bẹ́ẹ̀ lọ tí ilé náà tó bá a mọ̀. Bákan náà pé ẹni tó ti rí àwùjọ lásìkò tí owó ń bẹ lọ́wọ́ ẹ̀. àjọ amọ́ńtì kò sówó mọ́ lábẹ̀rẹ̀ ìgbọ́ bùkátà rẹ̀ ká tó sọ̀tọ̀ ọmọ ká tó sọ̀tọ̀ ìyàwó ó lè máa dìrí àwọn ìyàwó yẹn díẹ̀ díẹ̀ èrò pé wọ́n padà di tí ó lágbára dé. Ìṣàlá ìbéèrè tó fún wa ní bíbá ẹ̀ òun ni pé ìjẹ́ àǹfààní ti ẹ̀wọ́n ní ọ̀rọ̀ yẹn ń dá ẹ̀rìn gẹ́gẹ́ ti sọ pé ápì nǹkan ní ìfún àkíkọ̀ èyẹ ti pa ẹran méjì kan ọ̀rọ̀ ẹ̀yìn sí ọ̀rẹ́gà òfin báwọn alájà máa ìlú ilé bá ń gbé ẹni odò tó àríwá àti ẹgbẹ́ làbí màmá tó tẹ́ èyí tọ́wẹ́ sọ pé àwọn ọgbọ́n Alhamdulillah ẹni tó lọ ń lọ màá yá màtí ọ̀pọ̀ màá ó sì lówó náà lè máa gbà nínú owó ẹ̀ rárá o ẹ̀bẹ̀ wò láti fi pè é lọ sídìí kó pàǹtí ń ṣèjì tó bá wá gbọ́ tó lòun ò ní gbà so ẹ rọra jìnnà sí i ẹ sì jẹ́ ọ́n mà dájú kìí ṣe pé nǹkan kan ló mú yín jìnnà sí i bí ìbá ṣe àti kọ ìbàjẹ́ tó ń sìn yẹn fún kíkọ́ pàtì eléyìí pàtàkì owó rẹ̀ gbọ́dọ̀ gbà ó nígbà tí a bá ti mọ̀ pé gbogbo owó rẹ̀ ọ̀nà haram ní ti ń rí nítorí pé tí a bá ti gba owó yẹn lọ́wọ́ rẹ̀ ẹ̀ ràn lọ lórí ìbàjẹ́ nù nítorí ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ̀ máa ra yín lọ́ni lórí àti dáadáa lórí àti páyọ̀ ọlọ́run ẹ mẹ́sìn máa ran ara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ àbí àti takùtọ̀ lọ́n torí ẹ̀kọ́ fọ ọmọ owó rẹ̀ má gbà ọ́ ẹni tó ní wọ́n bí òun gbọ̀nà zina ǹjẹ́ bàbá rẹ̀ tó lè jẹ́ wọlé ìfún níbi àti níyàwó bí eléyìí túmọ̀ sí pé ẹni tí wọn ò bí gbọ̀nà zina bàbá rẹ̀ ó jẹ́ wàlí ìfún tó náà bá fẹ́ fẹ́ yàwó ni eléyìí islam sọ pé ọkùnrin tí ó fẹ́ yàwó bùkátà wàlí kóun tó fẹ́ yàwó obìnrin tí ó lọ́kọ là ń bùkátà wàlí tí ó fi lọ́kọ ọkùnrin ò bùkátà wàlí kó tó ti kọ́ fẹ́ àwọn bàbá wa níbi fífẹ́yàwó tiwa tá a jọkùnrin àwọn bàbá ọlọ́run ó fòrè sí i kò sí kankan tá a fẹ́ gbà lọ́dọ̀ bàbá àmọ́ ní yorùbá lẹ́vù ẹ̀rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ní abẹ́ yorùbá lẹ́vù ọ̀tàkùtọ̀ lọ́run lọ́dọ̀ yorùbá nìsín àwọn lè sọ pé àwọn fẹ́ so yìgì láàrin ọkùnrin àti obìnrin wọ́n kọ́ afọbìnrin wọ́n fà lé bàbá ọkọ lọ́wọ́ bàbá ọkọ wa ni kò fà fún ọmọ tiẹ̀ ńbọ̀ ńbẹ̀ bàbá ọkọ lẹ wá sí ìyàwó fún àbọ̀ ọmọ ńlọ fẹ́ fẹ́yàwó ìwọ má gbà kí wọ́n dá dírámà tí ògún lówó ń bi àti fẹ́yàwó rẹ o àfẹ́ lọ sẹ̀pẹ̀tẹ̀rí ẹ wá ní ká kọ́ lọ ti kàńdáná ká tó dé sẹ̀pẹ̀tẹ̀rí sẹ́nu ká ti ti ọ̀nà gbà ọmọ lọ́fẹ́ fẹ́yàwó ẹ wá kọ́kọ́ fa ọmọ lé bàbá ọkọ lọ́wọ́ ẹ wá ní kí bàbá wa ṣẹ̀ṣẹ̀ wá fọmọ ọlọ́mọ tí èso máa tiẹ̀ ó fi fọmọ rẹ̀ níbo ń bẹ̀. gbogbo dírámà náà ojú ọ̀nà àti pawó nípa ọmọ kan wá yarí ń tiẹ̀ ó lóun lè gbà kó ṣe dírámà tí dírámà ń di ìyàwó tó àwọn àbá àbá mà yarí ẹni ẹgbẹ́ àti ẹgbẹ́ àti ẹsẹ̀ ẹ̀ ṣèjú bọ́yá wọn ń bọ̀ ọ̀sùn Òṣogbo ni ẹ̀sìn tó yẹ pé qala Allahu qala rasuluhu lè jẹba tó bùkátà bàbá wọn àmọ́ tó bá pé bàbá wọn ọlọ́mọbìnrin tó bí gbọ̀nà zìnà tó ní òfin lọ́kọ rárá o kò lè fi lọ́kọ torí tó bá fi rẹ̀ lọ́kọ òfurufú lọ́fọmọ lọ́kọ òfurufú ẹ̀wẹ̀ kò fọmọ lọ́kọ. Ah! èmi odidi bàbá lẹ́ńpẹ̀ ló furuufú àbọ̀ bàbá ti rí ìwọ tó ṣe sùúrù kọ fẹ́ ìyá ọmọ yìí bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kó tó súnmọ́ tó ń lọ sùn lásọ wò láì jẹ́ kó tì jẹ́yàwó rẹ̀ ọ̀daràn. wọ́n á ní ẹ ọlọ́ọ̀tọ́ àwa ní oyún rẹ̀ lásọ ìjì oyún kí lẹ so àyígi kí lẹ so irọ́ lásán. ta ní ká máa so ìdí ní oyún. ẹ̀rí nǹkan kan so. lẹ́yìn náà ọ̀daràn ní lásìkò ilẹ̀ ẹ̀ ti ẹ̀túbá kámọ̀kọ́ ẹ̀túbá ẹ̀tú ábímá àríkọ́ ẹ̀túbá àtúwáńsọ ìdì ìdí kí lẹ̀ ń so gan lẹ́yìn ìgbà tẹ́ bímá tẹ́ẹ̀ fi hàn fẹ́ túbá. àwọn olùmẹ̀sìn Islam sọ pé àgbọ̀dọ̀ jẹ́ kí wọ́n tún so ìdì yẹn láì jẹ́ kí wọ́n túbá wọ́n sì fi hàn. ìyẹn tí wọ́n bá jẹ gba kọ́lá kan bá tún jẹ gba àwọn tó fi hàn pé àwọn túbá àwọn kábàámà kó tó ti pá gbà pé wọ́n tún fẹ́ra wọn. eléyìí jẹba. wọ́n ní ṣé ọkọ àtìyàwó lè pinya látàrí genotype torí àwọn ọmọ tí wọ́n ń bí wọ́n ń ya bí wọn dáadáa kó tilẹ̀ jẹ́ pé kó tó di kí wọ́n fẹ́ra wọn ni ló ti yẹ ká sèyìn kẹrin kíkẹ bá ti kọ́kọ́ sa agídí ń bẹ̀rẹ̀ agídí náà lẹsì túká tẹmọ ní kẹ lọ wọ ẹ̀jẹ̀ kẹ wo genotype ẹ̀jẹ̀ láyé ànábì èèyàn mélòó ló wo genotype ẹnjìnì wo wọn fi wò ń bà ńgbà tá burú sí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ibi táwọn ẹbí ti ní kẹ́ ẹ mọ́ lọ yẹ̀ wò ń ó mú wa ẹ wá bí ma ọmọ wa dẹnu lẹ̀ bí ẹni tó ti pẹ́ mi ti bọ́ lára rẹ̀ ń wó bọ̀ ọmọ kìíní bẹ́ẹ̀ ọmọ kejì bẹ́ẹ̀ dákúdájí lójúmọ́ fítù kò ní sùfọ́ láǹdé wọn á ní mo ṣe mistake ọjọ́ ẹbí àbí mistake ìṣọ́ àtìpìlẹ̀ náà ló fi ẹ̀kọ́ gbọ́rọ̀ a ah, mo ti láìkí ọmọbìnrin tí mo love, ẹ̀ kò burú wàá lọ́ọ̀bù wàhálà ss ọ̀pàdé as kí ló máa mú jáde ss náà ní automatic ss as plus as fẹ́ẹ́ káwọn náà rọra yẹra fún àbí ọ̀yẹ́ ẹ̀ a máa rí sí ẹ̀ à ah, kò burú máa rí sí ẹ̀ ẹ̀ kó bá àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ nígbà tẹ́ nìkan wá bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ tó ní ràkún mi ò tí kò ń filẹ̀ kọ́ máa jẹ kákò wọn bọ́ lọ́dún rẹ̀ àbí kò ń solo kò wọn bọ́ lọ́dún èwo ló súnmọ́ pé tá a bá padà dé àbára kùn mi tá a bá solo kùn mi ò ọwọ́ àtúlẹ̀ ràkún mi náà wà lọ ọwọ́ ní àmúwọ́ ọlọ́ọ̀ni ẹ̀ àmúwọ́ ọlọ́ọ̀ni pẹ̀lú sábà bíi bọ́ọ̀gbà pẹ̀lú rẹ̀ náà ni wọ́n ní kẹ́ lọ́wọ́ jẹ́nu táì ọ̀ ń yarí àkìlẹ̀ ha wọ́tọ̀ tẹ́lá láti wẹ̀dẹ̀ ó túmọ̀ sí pé ọmọ ò lè ya bí irun ó lè yá àmọ́ possibility kọ́ ya bí irun kéré ní ìsìnjú kọjá pẹ́jì ẹ̀yẹn kọjọ́ra wọn lọ. ẹ ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá fagídí arísán láwọn onígbà àwọn onígbà ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ pé ńgbà wọn bímọ ọmọ kan náà wọn bí o ńgbà tó ya bí irun tí wàhálà pọ̀ wàláì ọkùnrin ti sálé fún ọkùnrin àtọmọ yẹn ó lọ fẹ́ wọn má tó ń bá ti padà tí tó ń bá ba kò sí tí ò lè ṣẹlẹ̀ wọn ò tí ì lọ jìnnà ó lé èlò ló ń gbà lóṣù èlò làwọn fi ń ra abẹ́rẹ́ fọ́ọ̀mù ilé ìjọba tẹ bá wa kọra yín tó kọjá tó kẹ ṣe sùúrù fúnra yín kẹ máa tọ́jú ọmọ kẹ wá ṣọ́ra fúnra yín ẹ ẹ ẹ ẹ kóra yín jánu kó lọ́dọ̀ ara yín bẹ́ẹ̀ bá bára yín lò ẹ bára yín lò lọ́nà tí òfin ní doyún má ẹ máa mójútó àmọ́ nítorí pé wùtọ́ wà nù kẹ́ kóra yín ni pé àwọn ọmọ ò ní rí alámòjútó bíi ti tẹ́lẹ̀ ìbẹ́yìn náà ti mọ kolóko ogún kẹ́ tó lọ gbìn pàṣẹ ẹ̀yin tẹ́ wù ẹ̀jẹ̀ yín kó tó di pé ẹ lọ fẹ́ra yín bá wọn máa sọ pé ọgbọ́lọ́gbọ́ ní tó bá gbọ́lọ́gbọ́ òní karọ́ yẹn fún kò sí wàhálà bí rọ́ọ̀nì bó tọ́ ni. eléyìí jẹba àwọn torí ẹ ọsọ pé ká béèrè kí ni genotype wọ ọmọ tó fẹ́ fẹ́ wa kí ni blood group rẹ blood hiv status rẹ àbí òye wa ẹ tẹ́lẹ̀ mọ́ ẹ ti lè nǹkan wá wá torí ká má bàa jù hmm. wọ́n ní bí ẹ̀ bá máa ṣe wáàzì fáwọn òun náà ti dára yìí sọ́tọ́ lábẹ́ wáàzì kọ́ máa pé kéènì tó gbé táwọn pé fẹ́ pa zìnà sí i táwọn ṣe zìnà tóbi lẹ̀ ọ gbọ́dọ̀ dẹ o tọ́ bá dẹ o ó fi bàjẹ́ sayọ̀ ni ó tẹnu rẹ̀ déédéé síbí torí nítorí sọ̀ gan yóò ti padà kó bá dá wà rẹ̀ àwọn sọ pé sọmọ ń zìnà lẹ́ ń gbọ́rọ̀ rẹ̀. kò sí mà ẹnu ẹgbẹ́ tó sọ mí oníkàlù ṣe jìnnà tó ń lẹ̀ ìlú tẹ̀lẹ̀ àwọn tó máa dara pọ̀ dára ni ọ dára ni ọ wọ́n bá jáde torí ẹ ẹ̀jẹ̀ jẹ́ àkè sára wọ́n dàbí lè máàmù nù lè le lù kan lórílẹ̀ kan wọ́n ní bàbá ẹ̀ pínwó dáa lóde aláàfáà kan máa lọ. ọ̀kan náà àwọn tọ́tẹ̀ láàfa rẹ̀ lọ ó ní ẹ pé ó dá owó tó sẹ́kù náà bọ̀ ṣáà pé bàbá ìmáàmù náà retí kí ojú gbogbo yẹn kó lára bọ́ kó kó yòókù dàgbà kù ọmọ kan tí wàá nàdú wo pé bàbá yẹn sì pin owó tán bàbá bá ní jésù ìbàǹdì ọmọ ta nínú <laughs> bàbá ìmáàmù ẹ sọ ọmọ ta alọ́ máa ta nínú. ok ṣe é mọ̀ pé bàbá àti bàrà ìjẹba bẹ́ẹ̀ náà ni wọn náà tó ní dáńsẹ̀ dùnà tí wọn lẹ̀ rí tẹ́lẹ̀ tọ́mà ti sọ́ di aka fún ọ kó ń zìnà tọ́wọ́n kúkọ̀ yẹ kó o bínú torí wọn lọ kọ́kọ́ tẹ̀ mára rẹ ní orí ọlọ́run ti bu ọ láti rí kò sí ká sí rí ìró tú tẹ́lẹ̀ kí lọ fẹ́ tú sí. eléyìí jẹ́ gbèsè jẹ́mbẹ̀. fọlẹ́ni ti fẹ́ ìyàwó léraléra ó ti pé mẹ́rin nígbà tí nǹkan wà lọ́wọ́ rẹ̀ nǹkan wá ṣe bí afẹ́rí wọ́n ní tó lè máa ha àwọn ìyàwó yìí kù láì sí ìwé tá à ń kọ nínú kọ̀ǹpútà wọ́n ní délé ẹgbẹ́ ọ̀rọ̀ fà ọ̀rọ̀ pé kọ́sìm lọ sọ bẹ́ẹ̀ ó ń béèrè ọ̀sọ́ bẹ́ẹ̀. sọ ah bá bẹ́ẹ̀ rẹ̀ ọba ká mọ́ bó tilẹ̀ jẹ́ pé tó bá ń kọ̀ ọba ẹ̀yìn abú ni o. àyè àbùdá wọn fẹ́ bá àwọn èèyàn kan jẹ́ mi tó wọn máa jọ yí pẹ̀lú wọn ni àwọn náà máa fàájọ àrùn ọlọ inṣàlá gbogbo nǹkan tó bàjẹ́ padà dà inṣàlá ẹ má lé wọn o ẹ má lé wọn. káwọn oṣù máa lọ ẹhẹ ọyẹ epo la nígbà tó wọn ti ẹ̀jẹ̀ ńkọ́ ní sọ pé yàtọ̀ sẹ́ran kí kára pàmò ká fi kún kára wàrà ká fi kún bíbí àná so ẹyin náà lè sùn pé ẹran kò ní jẹ ẹran ó dùgbà tẹ bá ra pàmò ni àbí kí lè gbà lérò pẹ̀lú àpékọ kí ẹ̀yin rò pé pípé tẹ́ ń pa àwọn èèyàn kan á jẹ ni wọ́n pè lápékọ ni àlàkíkọ́ nínú ṣẹ̀ríyà ẹran tẹ́ fẹ́ pa ni pé ẹ ra wàrà fún ẹran ni kẹ́ ẹ tó pa pé ìwọ ẹran ìwo wàrà yìí o. àtòrí ẹ̀ bóyá bóyá tẹ́ gba lérò pẹ̀lú àkíkọ̀ ni kíkójọ tẹ́ ń kó àwọn jọ fún wa jọ kó pèèyàn wá jẹun kọ̀tà kò fi ọlọ. àmọ́ kọ́ sọ pé kò sí bá ṣe bímọ táà ní pèèyàn wá jẹun àti kọ́jọ́ pa tako súnà wọ́n ló ń ṣe dídí àgbà. wàyí o ẹ ti wá pa àwọn èèyàn wá jẹun ẹ rántí ẹ pa fún àkíkọ̀ gàngàngàngàn sọ yẹ kọ́jọ́ pé ńlọ ẹ̀fọ́ àwọn èèyàn jẹun. ìmáàmù Malik ní kọjá ẹran mi lẹ pa sọ̀rọ̀ wàrà màmá òun ti kú òní ẹran mi lẹ pa ó nítorí pé ẹran tẹ ẹ pa nítorí àfikàn yẹn ẹ pa nítorí àti sẹ̀sìn ni nàṣíkà nàṣíkà nígbà tí ẹ sì pé àwọn èèyàn kan lu ẹran fún fún àyàjà ibi tí wọn ti tàtà pín sẹnu lọ́dọ̀ Ahmad ibn Hanbal oníkòsí tó burú mu bẹ́ẹ̀ ti ṣe oúnjẹ tẹ́ pé àwọn èèyàn á jẹ kò burú ó túmọ̀ sí pé lábẹ́ kò burú kò lè ká àwọn èèyàn ẹ̀tún ara pàmọ́ kù kò lè ká àwọn èèyàn ẹ̀tún ra ara kún ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin lẹ́mọ̀ gbogbo nǹkan yẹn wọ́n kàn máa jáwèé bídíà bídíà fáwọn èèyàn ṣé ó yọ̀pọ̀ ni níta ẹ̀ bá ti rí pọ́ dájú tẹ̀sí rẹ́ nìkan tó sọrú ẹ̀rí ẹ sọ ẹnu yín because kò pèèyàn ló ń bídí àkọ́mọ́jọ ń bídí àwọn ọ̀dà àfúnjọ gbẹ̀ndà òkèèyà bí kò pèèyàn kèfèrí kọ́mọ́jẹ kèfèrí ni. ẹ̀hún fún yàn wàrà jẹ lọ́ba tó ń bídí ó fún pàmò jẹ lọ́ba tó ń bídí. eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ eléyìí jẹ ọkùnrin máa sọ ìtumọ̀ àná. Ìdáàbòbò àdéhùn fún àwọn ìṣẹ̀lẹ̀ náà ṣàwọ̀ wọ́n ara wa létí lórí ètò àmìsọ́rọ̀ foundation èyí dára tó títà fún àwọn ọmọ àti àwọn ọgbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wa tí a ń dá sí ètò náà láwọn ọ̀gá parí ó ti wọ́n yà wá díẹ̀ díẹ̀ lára mi a máa táwọn bẹ̀rẹ̀ láti máa dáadáa àwọn elétò wọ́n tí a bá fẹ́ máa dá sí ètò náà àwọn àtà àti ìmọ̀ adá ti tẹ́lẹ̀